إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم الحمد لله الذي أسبغ علينا نعمة الإسلام وعلى نبينا محمد الصلاة والسلام وعلى آله وأصحابه أهل السلام إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان أصحاب الفضيلة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọsànú wa ọsànú wa ọsọ àánú rẹ̀ léwa lérí ọlọ́run fi á sínú àwọn tó sànú kí ni àánú náà òun náà ní Islam ọba aláàtí ó ṣe wá ní mùsùlùmí nígbàtí àti ilé ayé lọ́lọ́run ti kọrúkọ apá ọmọ jẹ́ muslims ṣẹ̀ríkọ́ yẹ ká máa dúpẹ́ ọlọ́run àdúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o àwa bẹ̀ ọ́ pẹ̀lú àánú rẹ̀ àtàgbára rẹ̀ ìsìláàmù náà mọ́sàjá ṣe bọ́lọ̀ ṣe fẹ́ tàbá wá ṣe bọ́lọ̀ ṣe fẹ́ abẹ̀wọ̀ ọlọ́run mọ́sàgbà lọ́wọ́ wa àdáwò tí bá yẹn téèyàn fi kó nínú ọkọ̀ ìsìláàmù lọ́wọ́ ọ̀rọ̀ lé ayé ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa kò sẹ́ni tí ò lè bá àfihàn tó lọ́mọ sàmì. àwa bẹ̀rẹ̀ wọn bá ọba aláàánú gbogbo tẹ́ni kọ̀ọ̀kan tá a fi ń súnmọ́ lọ́wọ́ bá nínú ìsìláàmù kọ́ lọ́mọ sàgbà alẹ́ sí fún wa. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó bó jíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nílùú ìjọra ẹ̀rí ọ̀rọ̀ tó dáa jù tẹ́yìn máa ń jòkó fún láti máa gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú qala Allah wa qala Rasul ọlọ́nsọ ànábì sọ ojú ọ̀nà tó dáa jù tẹ́yìn máa ń tẹ̀lé òun náà ni ojú ọ̀nà sunna anábùwà Muhammad òun nìkan ni ojú ọ̀nà tààrà tó já sínú àlùjánnà sẹ́ni gbogbo àwọn ojú ọ̀nà tó kù tó sí sunna anábùwà Muhammad ọjà sínú náà ọlọ́run gbogbo àwọn tó ń bẹ lójú ọ̀nà bídí àkọlọ́n bá dá wọn padà sójú ọ̀nà súnà kọlọ́n sàlékún ìmúdò ṣinṣin tiwa náà ọ̀lẹ́ agbára ọlọ́run ọba ìmọ̀lẹ̀ tá a ti rí kọlọ́n mọ́jú tó ń dókun kò mọ́ wa lọ́wọ́ ẹ̀rí gbogbo tó bá ti pè lẹ́sìn tá a rí náà Al-Qur'an wọ́n pè lẹ́sìn àwọn náà àdìsí àárín nínú ṣẹ̀ríà Islam ẹ̀sìn ká máa ń pè àdádálẹ̀ là máa ń pè àdádálẹ̀ yìí ànú ni anábì ní gbogbo àdádálẹ̀ pátá ànú ni gbogbo ànú ní yọ padà lídìí yẹn lọ síbi tó yẹ ti lọ lídìí yẹn ọlọ́run ọlọ́run mọ́jà bá wọn ṣẹbọ mọ́jà bá wọn ṣe bídíà ọlọ́gbàdà ọlọ́run ọba àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́n sí ojú wọn kán lè rí ìmọ́lẹ̀ súnà kọ́lọ́n mọ́sàdí wọn lè tẹ̀lé ọlọ́gbàdà ọlọ́run ọba mú gbogbo àwọn àlùfáà gbàgbà nílùú bàdíà nílùú ìjọra tọ́jẹ́ pé wọ́n ta ìmọ́lẹ̀ Islam wọ́n ta ìmọ́lẹ̀ súnà aṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń ta náà ẹbọ tí wọ́n ń ta náà bídíà a máa ṣàdúrà fẹ́ni tí ń tàmọ́lẹ̀ súnà a máa ṣàdúrà fẹ́ni tí ń tàmọ́lẹ̀ ẹ̀bọ kọ́lọ́wọ́n bá aláà kọ́ bá yí padà kí gbogbo wa ká lè sójú ọ̀nà Ànábì wa Muhammad ká lè wà lìjánà ọlọ́wọ́n bá wa àlọ́ta dùhátì ni wa a máa ń pèpè sójú ọ̀nà ọlọ́run a máa pẹ́ ẹni tí ń ṣe ipò dákun múra sí ẹni tí ò ti ṣe rárá a máa pọ̀ òun náà ipò ìwọ́n náà wá wo taari abẹ́lẹ́ nínú àwọn ẹni kọ̀ọ̀kan wọn mú sàṣìwá lọ́mọdé jẹ́ náà mú kí gbogbo àwọn àlùfáà gbàgbà àwọn létò àti gbogbo àwọn brothers àti gbogbo àwọn ẹni rẹ pátá kọlọmọsà wọlé àánú rẹ kọlọmọsà ìgbàwẹ tí à ń gbà yìí kọlọmọsà ìgbà lọ́wọ́ wa abẹlẹ nínú àánú rẹ islam wa kọlọmọdé ọba jẹ ẹyọ máa yá mi nínú ẹsìn wa nítorí wọn ní ká fi bá ní sọ̀rọ̀ ní ìlú ìjọra lénìí òun náà ni mani huwa li muslim mani huwa al muslim tá là ń pè ní mùsùlùmí kálá ń pè ní mùsùlùmí yìí ọ̀rọ̀ tó bùkátà àgbọ́yé ni ó sì bùkátà àsọyé ó sì bùkátà kápadà sínú alukoraani àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam kálọ̀ lè wò ó kálọ̀ ló ń pè ní mùsùlùmí tani anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń pè ní mùsùlùmí ibẹ̀ láti rí òkodoro ọ̀rọ̀ àmọ́ tá a bá ní ká máa wá láàrin ara wa bá a ti dìgbò lẹ́yìn ọ̀rọ̀ máa dàrú máa lọ́wọ́ ẹlòmíì yóò nẹrun gbà dáadáa yóò wé láwà ní ẹ sì rò pé mùsùlùmí nínú túmọ̀ ẹ̀sìn kìí ṣe mùsùlùmí nítorí tí ń ṣe àwọn nǹkan kan tí máa mú yàn kú nínú Islam kọ́dà ẹlòmíì olè jẹ̀lúbáàbù yóò tó bójú kìí ti ṣe mùsùlùmí látara àwọn nǹkan kan tí ń ṣe tí Islam sọ pé tá a bá ti ṣe èèyàn ti kú ní mùsùlùmí kátó wá pé ẹni tí ó jẹ́ pé táyà lápẹ̀rẹ̀ ẹ̀sìn lára ẹ̀ ọ̀rọ̀ Islam ń bùkátà ká lè gbọ́ yé ọ̀rọ̀ Islam ń bùkátà ká wọlé kéwú ọ̀rọ̀ Islam ń bùkátà ká lè ra Quran ká lè ra hadisi ká lè bá a rí òkodoro Islam ẹ̀yọ́ màá yá mi ẹlẹ́mẹ̀ẹ́dá lè kéwú lẹ̀ wà láì kìí ṣe Muslim àwọn yẹn ti jáde mbẹ ní ti ṣe wàlímà fáwọn ọmọ torí ó ti tara bọ̀ àwọn kankan tí Allah sọ pé bẹ́ẹ̀ bá ti kara bọ̀ kò kí ṣe mùsùlùmí ah wọ́n ní kọ́dà ẹlòmíì kú sí bákà kìí sì ṣe muslim ọlọ hajj kò sì darí àwa pé mùsùlùmí ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run kìí ṣe mùsùlùmí kọ́dà ẹlòmíì rí anábíwá Muhammad báyìí ó rí pé Muhammad òun náà ọjọ́ rí ara wọn kò sì kú ní Islam kò kú sínú Islam ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa ká máa lọ lè sunkún sí kọ̀rọ̀ ni ibi wọ ọlọ́run mọ́ṣẹ́ ìṣẹ́mi ní mùsùlùmí. al-islam ẹ̀ máa tán pé ní islam ni dínú salam òun náà ni ẹ̀sìn àlàáfíà lèhájìlì khalaqallahu al-kawn torí islam lọ́lọ́run ti dá sọ́mọ́ torí islam lọ́lọ́run ti dá ilẹ̀ torí islam lọ́lọ́run ti dá gbogbo tí bẹ láàrin sọ́mọ́ àti ilẹ̀ allah subhanahu wa ta'ala níjẹ́ ó yé wa wípé wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run lóun ọ̀dá àlìjànú àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé òun dá wọn torí káwá sí islam illa liya'buduni káwá sí èmi nìkan ìsìn ọlọ́run nìkan ni wọ́n ń pè ní islam ìgbà fún ọlọ́run ọba Allah nìkan ni wọ́n pè ní islam ìdíwájú sẹ́lẹ̀ fún Allah nìkan ni wọ́n pè ní islam ọlọ́run ní tí mo torí ẹ̀dá àlìjànú àtẹ̀yàn ṣọ́ọ̀tù Zariyat àyà fifty six lọ́wọ́ ẹ̀yọ́ ọlọ́ni wọ́n bá kọlákìní sàmà à ọlọ́run bá ní sàmà tá a dá yìí ọlọ́run ní àdá lásán wal arda ọlọ́run ní ilẹ̀ tá a dá yìí àdá lásán àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ wa ma baynahuma gbogbo tí ń bẹ láàrin sàmà àti ilẹ̀ báàtìlà wa ma khalaqnaha báàtìlà ọlọ́run ní àdá nítorí eré àdá nítorí nǹkan kan pàtàkì ni kí ni nǹkan náà òun náà ni tahqiqu ilaha illallah káwá islam kí náà ń islam alìsílámù owó alìsílámù lillahi bí tawhid ìjẹ́pẹ̀ ní ìsìlámù nìyẹn ẹni kéèyàn ojúwájú sẹ́lẹ̀ pé ọ̀kan lọ́lọ́ ọba yìí nìkan lọ́ba títí ń darí gbogbo nǹkan ọba yìí nìkan lọ́ba tá gbọ́dọ̀ máa sìn àgbọ̀dọ̀ sìn kan mímọ́ lẹ́yìn ọlọ́ tàbá níṣòro oníkàlà bẹ̀ oníkàlà pè ọ̀dọ́ rẹ̀ ládé alárọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ ládé gbogbo ọ̀rọ̀ lọ eléyìí ni wọ́n pè ní Islam ọlọ́wọ́n bá lóun ọ̀dá ilé ayé nítorí eré ọlọ́wọ́n bá ní zalika zannu lẹ́sìn ní kẹfàrú gbogbo àwọn kèfèrí àwọn oníṣẹ̀ṣe àwọn kìrìsìtẹ́nì àti gbogbo àwọn tí ọ̀lẹ́sìn tán láwọn òsè kankan ọlọ́run ọba ní èrò wọn ni pé èmi ọlọ́run ọba mo dá ilé ayé fún eré ipe kan wá ṣeré wọn ni ilé ayé wọn ni pápá ṣeré gbogbo ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wa ma khalaqna as-samaa wal-arda wa ma baynahuma baatila ọlọ́run ọba ní àdálé ayé fẹ́rẹ́ o ọlọ́run ní fawailu lilladhina kafaru minan nar gbogbo àwọn tó náà ní àwọn kèfèrí lòun àwọn tí ó bá ti kú sínú ẹ̀sìn Islam súrọ́tù sọ́ọ̀d àyà twenty seven ọlọ́run ọba aláàtí sọ fún wa pé àwàdà kọ́ ni sámà o àti gbogbo tóun kó sínú ẹ̀ àwàdà kóun bá dé rí ilẹ̀ tóun tẹ́ àti gbogbo tóun kó sínú àti tí bẹ́ẹ̀ láàrin sámà àti ilẹ̀ ọlọ́run dá gbogbo ẹ̀ fún wa kálíbà gbádùn wọ́n lẹ́sẹ̀ kọ́lákọ́lákùn máa ń fẹ̀lẹ̀ àrùn bìtẹ̀ mí a ọlọ́run bá ní gbogbo tí mo dá sórí ilẹ̀ yìí ni mo dá fún ẹ má gbádùn ẹ̀ ẹ má lò mo wá dẹ́yìn kẹ́ ẹ má gbogbo tẹ fẹ́ ná gbogbo tẹ fẹ́ lò gbogbo tí ó wúlò fún yín tẹ́bi sẹ̀mí rọrùn ọlọ́run ni mo ti kó sẹ́rí ilẹ̀kẹ́ tó dá yín tẹ bá ti wá ń jẹun tẹ́ ń mu tẹ́ ń gbélé tẹ́ ń gbatẹ́gùn tẹ́ ń gbọ́ òórùn ọlọ́run òjò ń rọ̀ ẹ̀ ń gbẹ́bọ́ o gbogbo àwọn nǹkan ẹ̀ ń mu ọlọ́run bá ní ẹ̀ máa fi ṣe tí mo torí ẹ̀ dá yín kí ọlọ́run torí ẹ̀ dá ọjà máa Islam bẹ́ẹ̀ bá ṣe ẹ̀sìn míì nílé ayé yìí orí ibú ti bá ẹ̀já máa là á mọ́lẹ̀ kọ́ máa ṣe kíni kó sì máa fọ́kàn síbẹ̀ kí náà máa ṣe kíni kálukọ́ ọmọ wa sàtìẹ̀ tó o bá ti lè ṣẹ̀sìn mí nílé ayé lábẹ́ sánmà yìí àti lérí ilẹ̀ ọlọ́run a òfò ti bá yàn ọlọ́run bá ní inna dínà inda Allahi al-Islam ikhtara Allahu al-Islam min bayni al-adyan al-batila ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọyọ ìsìlámù ọyọ fúdá láàrin gbogbo ẹ̀sìn ọlọ́run wá tó gbogbo ẹ̀sìn tó kù ní bàjẹ́ ọlọ́run ní ìsìlámù ọlọ́run ó yọ́nú sí ali moran aya nineteen kọ́ bàbá máa dọ̀rọ̀ rú wípé gbogbo ẹ̀sìn náà ni ẹ̀sìn ọlọ́run torí pé ṣubuhati ti dé ṣahawati ń bẹ́lẹ̀ ṣubuhati ni ká máa dẹ̀sìn tó ti tò ká máa dàrú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀sìn tó kù láyé ta lọ́dẹ alẹ́ jama àlìjànú tá lọ́ọ́ gá wọn Iblis Iblis lọ́ọ́ gá gbogbo àwọn àlìjànú káàna min al fàfàsàkà àni amúrí rabbih àlìjànú ni Iblis tẹwárí Iblis yìí òun ló wá dá ẹ̀sìn bọ̀rìṣálẹ̀ òun ló dá ẹ̀sìn kìrìsìtẹ́nìtì òun ló dá ẹ̀sìn àwọn olómi àwọn oníná àwọn tí wọ́n ń singi àwọn tí wọ́n ń sẹrin àwọn tí wọ́n ń sin ojúbọ àwọn míì ya ojú ọjọ́ ara obìnrin wọ́n sì ń pè lẹ́sìn wọ́n ní ọlọ́run ọba àtàwọn nu wọ́n ní torí pé kò sẹ́nìkan tí ó wà lé ayé àfikún gbàgbẹ́ jáde adékòhùn gangan lọ́lọ́run ó wà ní India ọlọ́mọ sì wà lórí burúkú jà wá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ìsìláàmù yìí onìkan náà lẹ̀sìn ọlọ́run gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn ta ni jama ẹ̀sìn ṣèyítọ́ ẹjẹ́ àwọn tí wọ́n ń sìn ọgbọ́ kan lè kú bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn tí wọ́n ń sìn ọgbọ́ kan lè ṣe kíní kan lè kú bẹ́ẹ̀ nítorí pé kò dé dárúkọ ọlọ́run ọba níbẹ̀ ìtọ́lọ̀ ń dá ní ọmọ ṣe kíní ní ọmọ dárúkọ ìtàlá wa ń sìn jama ọba tó dá al là ń sìn àyè sìn al ọba adẹ́dá alágbọ̀dọ̀ sí agbọ̀dọ̀ sí kankan nínú tọ́lọ̀ǹda ọlọ́run ló dáná ọlọ́run ló dóbi ọlọ́run ló dáná ọlọ́run ló dá èwo ni wọ́n ń sin lu yìí jama ọ̀sùn nílùú yìí ẹ̀yọ̀ ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ náà ọlọ́run ló dá ẹ̀yọ̀ àti gbogbo àwọn ètí wọ́n kó sèdí rẹ̀ a sí creation creator lágbọ́dọ̀ máa ṣe kíni lágbọ́dọ̀ máa ṣe eléyìí ní ọpọlọ tó pé tó straight ọlọ́mọdé asọ̀nù láéláé o ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n sàlàyé fún wa wípé islam tí wọ́n ní kẹ́ lọ lè ṣe láyé òun nìkan náà ni ń béèrè tẹ́ bá ti jáde láyé ọlọ́run òpin ká kú lólówó ọlọ́run òpin ká kú ní tálíkà ọlọ́run ní á kú lọ́ba ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mọ́kù lẹ́ni tó bímọ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mọ́kù lẹ́ni tó níyàwó lẹ́ni tó kọ́lé ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ mọ́kù lẹ́ni tó gbọ́dọ̀ sàtífíkẹ́ẹ̀tì gbogbo yunifásitì ṣe ayé ẹ̀gbọ́n tó lọ́n sọ. Allah subhanahu wa ta'ala ó ní nàláha ọlọ́run bá ní òun ọlọ́run sọ́fà alákùnmọ̀ dìínà òun ti júùsì ẹ̀sìn tẹ́sẹ̀ òun náà ní Islam ọlọ́run sọ́fà alákùnmọ̀ dìínà Islam òun náà lẹ̀sìn tó ń yà sọ́tọ̀ fún yín tẹ́ máa ṣe wàlá tẹ̀mọ̀tún náà ìlà wà á tó ń mùsùlùmọ̀ ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní mùsùlùmí òdodo ọlọ́ni wọlé àtẹmọ̀ tó nà ẹ gbọ́dọ̀ jáde láyé ìlà wa á tó mùsùlùmí àfikẹ́ jáde ní mùsùlùmí tó bá gbé òkú rẹ̀ jáde nínú ilé báyìí ọlọ́wọ́n bá ní òkúta ń gbé lọ sàárè yẹn ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí là ń gbé lọ ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí là ń gbé lọ tẹ́ o ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí la fẹ́ lọ lérí ìbọlẹ̀ o bọ́bá jẹ́ kì í ṣe mùsùlùmí ọ̀dọ́rùn الله ọlọ́run wọ́n wà ní hadarana wọ̀dá tẹmùtúnà tàùkì ẹ gbọ́dọ̀ jáde láyé illa wa antum muslimun àbíkẹ́ jáde ní muslim àtàwa àti ìyàwó wa àtọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àtàwọn olólùfà wa àti gbogbo àwọn aládùúgbò dájọ gbé ọlọ́run mọ̀jà jáde láyé àbíkẹ́ jáde ní mùsùlùmí òdodo ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa sẹ́rí ibi tí ọ̀rọ̀ dáwà ìsìlámù dé àgbọ̀rọ̀ máa pẹ́pẹ́ mọ́ torí àdánwò ti délé ilẹ̀ gbogbo bí ta ti rò bá ti máa rí ìmọ́lẹ̀ òkùnkùn là ń bẹ̀mẹ̀ gbogbo ẹni tá ń retí pa fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ àwọn yòórí nǹkan dáadáa sọmọ́ àwọn yòórí nǹkan dáadáa gbọ́mọ́ ó di ẹ̀sìn ní kálukú ń gbé káàkiri àwọn ẹ̀sìn ní koran tàbí ìsìn mọ́ ara àwọn èèyàn láti mú Islam àgbàgbé koran sẹ́gbẹ̀ẹ́ kan agbàgbé àdíyèsí yóò wá da kẹ́nìkọ̀ kan wa kámọ́ ara wa létí wípé kí la wá ṣe láyé jàmá kí la wá ṣe láyé àwa ṣe Islam ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọ̀sùn ilé ìfani suratul Baqara àyà one thirty two wípé ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní mùsùlùmí òdodo ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa alìsílámù wà áwọ̀lù ma yóò sọ̀lá ánìwò fil qabr bí yẹn bá wọnú sàárè báyìí jẹba tó bá gbé sínú sàárè ìyàwó padà sílé ọkọ padà sílé ọmọ padà sílé olólùfẹ́ mi àti gbogbo àwọn ẹbí àtọ̀rẹ́ kálukọ́ padà sílé yóò wá kú ọ nìkan nínú gbòòtẹ́ yóò kú ọ nìkan nínú sàárè sórí inú sàárè tó wáyé tí gbogbo àwọn ẹbí àtàrà bá ti dàyẹ̀ tó bọ́ tán tán bá ti jáde tán bá ti kó ń bẹ̀ tán bá ti jáde kó ní Eh, eh, cemetery eh, wọ́n ní kọ́dà wọn àníbìnrin wọn ní tìǹ lọ tán wọ́n ń da yẹ̀kọ̀ bọ́ mọ́lẹ̀ táwọn fẹ́ máa lọ báyìí ni wọ́n jí wọn wọ́n wá gbé ọjọ́ kólẹ̀ báyìí ìjìnlẹ̀ sáà nìyí àníbìnrin àwọn màláíkà méjì wọ́n gbé ọjọ́ kólẹ̀ wọ́n mọ̀ wá béèrè ọmọ tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ Islam wọ́n ní márùn búká ta ni ọlọ́run ọba tiẹ̀ tí wọ́n sìn láyé tọ́ bá da nǹkan mi papọ̀ mọ́ ọlọ́run ọba ò ní rí sí fọ̀ lọ́sọ̀ọ́ àwọn tẹ́lẹ̀ pé Allah nìkan lọ́ba ń sìn lé ayé tó mú kankan mọ́ ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba ó ní rọ̀bí Allah ọba àmìnà rọ̀ Allah ó rí pé wọ́n ní wọ́n máa di inú ka ẹ̀sìn wo ni wọ́n wá sùn jáde ẹ̀sìn wo ló ṣe tó fi jáde láyé báyìí tó bá jẹ́ pé ẹni rẹ̀ bá ní ọ́ ó ní dín ní Islam Islam náà lẹ́sìn tí mo ṣe torí kò ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n wá béèrè pé wọ́n má nàbí yúkà wọ́n má nàbí yúkà táwa ni ànábì tá a ránṣẹ́ ọ tọ́badé kò bá ṣe súnà nínú kọ̀rọ̀ àti gbangba lóòótọ́ súnà tó ṣe ó bá ṣe ní ó ṣe ó ṣe fọ̀ ó ní ànábì muhammad ni nàbí yé muhammadun sallallahu alayhi wa sallam ànábì wa muhammad ni ànábì mi tọ́ba ti tọ́ba ti paasi báwọn ọmọ wa bẹ nínú gbàdùn títí tí a yóò parẹ́ níjọ́ la parẹ́. لا يعلمه إلا الله. ọmọ wa gbádùn ní sàrí wọ́n wà ní pàtàkì tó ọmọ gbádùn ọlọ́mọsà fi àsúná àwọn tí ọmọ gbádùn bẹ̀ wọ́n jẹ́ àjíyà sàrí tọ́bọ̀ wá jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ló ṣe òun ní lẹ́sìn fọ̀ ha ha lọ sọ tọ́bọ̀ jẹ́ pé ọ̀tẹ̀lẹ́ ànábì wa ṣe súnà súnà ló ń takò súnà ló ń bẹ́gi fún aláwọ̀ òṣèlú náà sẹ́ ọwọ́ akókó ní sọ́nù sàárè pé anabi muhammad ní òjíṣẹ́ rẹ̀ ẹni tó jíṣẹ́ náà gbọ́ nǹkan mẹ́ta ọlọ́wà ní sàárè Allah muhammad islam ni wọ́n pè ní wọ́n fi pè ní al-usulu ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ oní ẹ̀mẹ́tẹ̀ta Allah lẹ́yìn náà muhammad rasulullah lẹ́yìn náà al Allah ọ̀ràn Muhammad Muhammad gbé Islam lọ́wọ́ fún wa mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ dàrú tọ́kàn bá ti dàrú mẹ́tẹ̀ẹ̀ta wàhálà ti dé àwa bẹ́lọ̀hún àárín àwa àtọ́lọ́hún kọ́lọ́mọdé ọ̀dàrú o àárín àwa àti súnà kọ́lọ́mọdé ọ̀sẹ̀ kínní kọ́lọ́mọdé ọ̀dàrú àárín àwa àti Islam kọ́lọ́mọdé ọ̀bàjẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ìjọra ẹ̀dákun àwọn bàbá wa àwọn ìyá wa ẹ̀dá fà wọ́n létí ipe gbogbo ẹni tí wọ́n bá ti ń ṣẹ̀sìn ní yàtọ̀ sí Islam àbọ̀ lòun ń ṣe Islam àmọ́ yín tún bá wọn ṣẹ̀sìn ní ìlábẹ́lẹ̀ bí kéèyàn máa ṣe Islam ọkọ máa bá wọn ṣẹ̀sìn ìbọ̀rìṣà lábẹ́lẹ̀ ń wá mọ́ṣáláṣí àmọ́ ń sin gbẹ́rẹ́ ń wá mọ́ṣáláṣí ń tẹ̀fá ń wá mọ́ṣáláṣí ń dàfá sẹ́ẹ̀mà pé mọ̀nàfíkì náà pa àwọn yẹn ẹ̀kú kúrò nínú ẹbọ nísìnyí wá sí mọ́sálásí ọlọ́run láwọn yẹn náà àwọn àtàwọn kèfèrí náà ni wọ́n jọ wà ńlá nǹkan náà innal munafiqina fi darkil asfali minan nar ó ní inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́run láwọn mọ̀nàfíkì láàrin mọ́sálásí tí wọ́n tún nígbàgbọ́ nínú sẹ́sẹ́ wọ́n tún lọ sóoru wọ́n sì wọ́n jímọ̀ wọ́n wá yìí ọlọ́run bá ní mọ̀nàbìkí làwọn ìsàlẹ̀ náà láàkó àwọn sí àwọn akó àwọn kẹfẹ́rí abọ́gibọ̀pẹ̀ tí wọ́n wá mọ́sálásí lé ní wọn ìsàlẹ̀ gbóná dòkè lọ. nípa kọ̀dá o wọ́n sì wọ́n ń fọlọ́n sí yẹ̀yẹ́ Allahu akbar ó sì ń wí ní gbogbo wákàtí márààrún nǹkan kan sì ń dẹlọ́kàn rẹ̀ tó akbar tó tóbi jọlọ lọ. ìsìláàmù lẹ Yorùbá wa ìhàtájú ilẹ̀ tẹ̀jì ẹgbẹ̀tọ́ mọ̀ sọ fún wa pé ewé ẹ̀sìn wọlé yẹn àtúntò ẹ̀sìn mọ́ wùsẹ́ ẹ̀sìn mọ́ sìgbẹ́rẹ́ ẹ̀sìn mọ́ sọ̀gùn tajà ẹ̀sìn mọ́lòpàró irú ìsìláàmù lẹ́yìn amúdé yẹn ẹ̀yin ẹlẹ́wàá sọ fún wọn yìí pé ìsìláàmù tá ànábì mú wá òun gangan ìlàfẹ́ṣe àti ìsìláàmù yìí tá a bá ń lẹ Yorùbá ìsìláàmù tá a bá ní ìjọra káwọn bàbá sílẹ̀ sí ìjọra àṣẹ ìsìláàmù tó wà ní alùpùpù rárá àti súnà ìlàfẹ́ṣe kí ni ìlàfẹ́ṣe ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kùn tẹ̀sán ọlọ́run ọba wa ọlọ́run ní gbogbo ẹni tó bá dìde nínú sàárè torí àpàdà dìde nínú sàárè sẹ́rí gbogbo wa lánàró ànàró ọlọ́run gbé gbogbo wa dìde ọlọ́run wa ní gbogbo ẹni tó bá dìde nínú sàárè rẹ̀ nígbà kìyàmà tí ó bá jẹ́ muslim òfó ba Allah ló bẹ́ẹ̀ o ó ní wàá má yẹ bùtẹ́kì gẹ́gẹ́ ìdàlẹ́ ìsìlámù dìínà ọlọ́run wa ní gbogbo ẹni tí bá ń ṣẹ̀sìn míì sí fàlàyé òkè fàlà mí nìhù tó bá mú wá sọ́run tó bá pìrìsẹ́ǹtì ẹ̀ báyìí ànígbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run nígbà ẹ̀sìn bọ̀rìṣà ọlọ́run nígbà ẹ̀sìn ìbílẹ̀ ọlọ́run nígbà ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ọlọ́run nígbà ẹ̀sìn àwọn abọ́ná àwọn abọ́rin àwọn abomi ọlọ́run nígbà ọlọ́run ní ẹni tó ti yàtọ̀ sí Islam ẹ̀gbọ́n tó lọ ó ní Islam ọlọ́run ẹni bá ti ń sẹ̀sìn mí tí ì bá ṣe Islam Fọlá yóò kọ́kọ́ làmì ní gbogbo òògùn kọ́là àti wàhálà tó ṣe lérí ẹ̀sìn yẹn fọlá wọn náà ṣe wàhálà jọba àwọn náà ń dààmú nídìí ẹ̀sìn wọn ọlọ́run náà ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n ti àkìrà nínú ẹ̀ kọ́sìrì tọ́ba di àlàáfíà níbi ọlọ́run tí wọ́n tọ́lọ́run tí fẹ́ máa sẹ̀sán àdìjẹ́nà fáwọn èèyàn àwọn tí ó sẹ̀sẹ̀ láàmú nínú ẹ̀ kọ́sìrì àwọn bá wọn láàrin àwọn tí wọ́n ti sẹ́ ṣòfò táwọn náà padà wá ṣòfò. bóyá tí nǹkan sọ tí o bá kí lọ sẹ́ńtẹ̀ lè ṣe Quran sọ́tò Al-Imran eighty five lọ́lọ́ ti sọ bẹ́ẹ̀ èmi ọmọ sọ ládùúgbò yín ní ìsìn máa sọ bí lọ́wọ́ àánú kọ́ra nítorí pé nígbà dáwà tá à ń ṣe ìsìláàmù lójúdo ojú ọ̀nà láti gíní ìlàwà wọ́n tún ṣe àtúntún ràn mọ́ ọmọ ìyá mi ẹ̀sìn tó ń wákàtí náà ló ti rí wọn ẹ̀sìn àlàáfíà náà ló ti wà ń bẹ̀ yẹn ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ náà ló ti ń ṣe yẹn ẹ̀sìn oríire náà ló ti ṣe yẹn ẹ̀sìn tẹ̀yìn máa ń sinmi ní sàárè tó bá ṣe náà ló ti ṣe yẹn ẹ̀sìn lọ́jọ́ bá ọlọ́mọdé àbá wọn sẹ̀sìn mí àwa àtàwọn ìrandíran wa lágbára ọlọ́run láhi alìsílámù yàtàjù lẹ̀ dùn á. kọ́bìlà àǹtẹ̀kùnà mùsùlùmá láàbùdà àǹtẹ̀kùnà mùlímà bí dùn á. mùláàzìmà lè dùn á. mùtàdọ́rẹ̀ àyílẹ̀ láàzọ̀ wọ́jẹ́lá fìlẹ́lì wà nàhà. ìsìlámù tí ọlọ́run bá alárin bá sí yìí tó ní ká ṣe yìí. <laughs> ń sàlàyé díẹ̀ ni o ẹ̀yin ẹ wà lónìí wá ẹ̀pọ̀ sí wẹ́wẹ́ rẹ̀ ìsìláàmù tí ọlọ́run rí fàá sí àwọn tí wọ́n ń ṣe nílẹ̀ yorùbá àwọn díẹ̀ àmọ́ tá a bá ní ká ka àwọn tí wọ́n jọra àwọn ní muslim nílẹ̀ yorùbá wọ́n pọ̀ rẹpẹtẹ kọ́dà àpọ̀jù kìrìsẹ́nì lọ àpọ̀jù àwọn bọ́gí bọ̀ọ̀bẹ lọ àmọ́ àwọn tí wọ́n ṣe rí ní Islam èyí tí ọlọ́run bá aláàrin fàṣì nínú àwọn àyà tí ń kà látàárọ̀ yìí àwọn díẹ̀ tí bá ti ń ka sifatul muslim àwọn ìtẹ̀yìn ọmọ ṣe tá a fi máa pè muslim iná yóò mọ̀ kiri àṣì láti ń bùkátà sàdúà bidayatan minal mutakallim ọbẹ̀ lórí ẹni tí ń sọ̀rọ̀ tí ń bá yín sọ̀rọ̀ yìí bí kọ́lọ́run bá aláàkọ́mọ́sẹ̀ ìsànù mi kọ́lọ́run mọ́sẹ̀ ìwọ náà fọra ara rẹ kọ́ gbọ́ mi yóò dà kọ́ ọmọ sàdúrà pé ìsìláàmù tọ́lọ́wọ́n aláà ní kọ́ wá ṣe ní kọ́lọ̀ mọ́sàdì òní ṣe torí àfa ti pọ̀ lérí ilẹ̀ ọlọ́ ìwá sí gbogbo àfa ní píríkì islam ìṣìn wíwá wà ní onílékéwò ọ̀tọ̀ ní tí ń ṣe kíni ọ̀tọ̀ ní tí ń kọ́ àwọn èèyàn lórúkọ islam nítorí káwọn èèyàn máa ṣe ọyà apá tó wà ní Quran tó jẹ́ ìwé Islam Quran ni ìwé Islam hadith ni ìwé Islam nítorí ti wà á tẹ̀lé wọn pè ní Islam nítorí ọba ti ṣe ń lọ wọn pè ní Islam dídí àná wọn pè ní. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam ó bẹ̀rẹ̀ sí ibi ọlọ́run àdúrà tá àti Ibrahim ṣe gbogbo wa náà agbọ́dọ̀ máa ṣe kíni agbọ́dọ̀ máa ṣe kí ládùúgbò tá àti Ibrahim ṣe yan ọmọ yá mi ọlọ́run bá ti wá ní kura nígbà nínú Ibrahim ni wọ́n bẹ lọ́hùn wípé wọ́n lọ́hùn èmi àti àwọn ọmọ mi èmi àtọ́mọ mi wọ́n sì ṣe wá ní mùsùlùmí òdodo. sọ̀rọ̀ bá àwọn anábì ọlọ́run àwọn ni wọ́n súnmọ́ lọ́wọ́ bọ́jú. nígbà ọdún ọ̀rọ̀ Islam ó ké pe ọlọ́run ọlọ́run bá gbé wá ní kura ọlọ́run bá ní anábì Ibrahim sọ pé ọ̀bánà ìwọ ọlọ́run bá wà rọ̀bàná ìwọ ọlọ́run bá wà o rọ̀bàná ìwọ ọlọ́run bá wà wájàlá mùsùlùmí lẹ́kì wájàlá mùsùlùmí lẹ́kì ní àtọ́mọ̀ mi wọ́n sẹ̀ ìṣàwà méjèèjì ní mùsùlùmí ìtumọ̀ ni pé fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀sìn Islam torí ẹnìkan ò ní máa ń pe ọlọ́run àbíkọ́ jẹ́ muslim ẹni bá ń pè sùn gan kìí ṣe muslim ẹni pé ní payé tí ń pa jẹ́ tí ń kó sún tí ń kìí ṣe mùsùlùmí. mùsùlùmí ni wọ́n torí pé wọ́n dájú kọ́ ọlọ́run ọba wọ́n sì ń ó jẹ́ àmọ̀ pé mùsùlùmí ni wọ́n ó wá níwọ̀ ọlọ́run ọba o èèmọ̀ ti kó nínú Islam èmi àtọ́mọ́ mi ọlọ́run bá ní tí wọ́n sọ pé wà mẹ́sọ̀rọ̀ ìyáàdì náà gbogbo àwọn ọmọ tí a bí àtàwọn ọmọ ọmọ wa àrọ́mọdọ́mọ wa ìjàlínà ummata mùsùlùmí tẹ́lẹ̀ ṣe gbogbo wa ní mùsùlùmí òdodo. Suratul Baqara àyà one twenty eight nàní Ibrahim ti ń bẹ lọ́hùn fún ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ìpínkọ́lọ́hùn bá aláàkóso wọn ní ummata mùsùlùmí òdodo nítorí pé àwọn ti mọ̀ pé bí wọn bá ti jẹ́ muslim wàhálà ni wọ́n máa rán lé ayé ní gbogbo ẹni tí wọn bá ti jẹ́ muslim kò lè nísinmi torí islam ni wọn fún yàn nísinmi àbẹni tí bá ń sẹ̀sìn mí tí wọ́n ń pè ní islam tí wọ́n ní òun ò nísinmi òun sì ń kírun ẹ sọ fún ẹ ní kó jẹ́ tú islam rẹ̀ palẹ̀ èèyàn àṣìṣàlá àlàáfíà ní pè islam káwa náà ká máa lọ lè bẹ ọlọ́run lédè ara wa kọ́lọ́mọ́jọ ọmọ wa kọ́lọ́mọ́jọ ya Yahudi àrọ́mọdé ọmọ wa kọ́lọ́mọ́jọ ya Nasara kọ́lọ́mọ́jọ ìrìnàjìnà wa ọlọ ṣọ́ọ̀ṣì ìrìnàjìnà wa kọ́lọ́mọ́jọ ọlọ ìsọjí òru àdúrà tánilé Ibrahim tọrọ ni nígbà tó ní kọ́lọ́mọ́ sàwọn ní mùsùlùmí kí ni ìdàkejì ọ̀rọ̀ yẹn fún mùkálàfà kọ́lọ́mọ́ sàwọn ní ìjọ ẹlẹ́sìn ní ìyàtọ̀ sí ẹlẹ́sìn sáà ọ bẹ lọ nílé ọmọ nífa ọmọ rẹ tó lọ sùn yẹn ọmọ rẹ ti lọ ìlú èbó yẹn ó dé ìlú èbó tó kó kírun wá nígbà àtọwọ rẹ tẹ dọlàs ọwọ rẹ tẹ pánstálì yúrò ẹyọ màá yá mi. Àdébí wa Yusuf alayhi salatu wa salam òun ṣe wá bẹ lọ́hùn ẹ ẹ bọ́ tó sọ ó ní wọ́lọ́ ó ní tàwọn fà ní mùsùlùmá ó ní wọ́lọ́ ọ̀sẹ̀ mo bì ọ́ mo bì ọ́ àdébí ọlọ́run ló ṣe mí mọ́sàdé kú ní mùsùlùmí wà àlẹ́hẹ́kì ní ìsọ̀lẹ̀ wà tèmi náà sáàrin àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ làwọn mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ nire àbí tó ọba sọ̀rọ̀ láàmú tẹ́ni kò ṣe lókun bóòlù ló ṣe ń jẹ́ nire wọ́n tó gbé ẹ̀sùn àláfíà káàkiri wọ́n náà alálàáfíà ló gbọ́dọ̀ jẹ́ àbí tó wá dé pé òun ṣe apá kan síláàmù ó fi apá kan lẹ̀ táwọn yẹn bá ń rí ọtọ́ mú ọlọ́kan wáyé mi wọ́n sì balẹ̀ wípé muslim is tó bá ní wọ́n fẹ́ yẹn nìkan kọ́bọ̀ ṣiṣẹ́ ṣé gbọ́dọ̀ alágbẹ́já ni a inú mi dùn a láti bá ṣiṣẹ́ because he is a muslim he is a real muslim devoted muslim. àwọn tó wá débò ìsìláàmù àwọn nìkan ló ń ṣe òsì ìsìláàmù ọkàn yóò nira káwọn èèyàn tó bọ gbé òní lálàáfíà anabi yusuf sọ fọlọ́n pé wọ́n ọlọ́run mọ́sẹ̀ dákun ṣàánú mi ní pàmí ní mùsùlùmí ìwọ́n tó àwọn ajá níbi ọlọ́run kan táyé ìtàlẹ́sẹ̀ kó tètè máa ṣàdúrà jù lẹ́yìn náà fi mí sàárín àwọn ẹni ire torí àwọn ẹni àwọn ẹni ire lọ́rùn náà làwọn mùsùlùmí ẹni tí ò bá ti bá ìsìláàmù kú kì í sàwọn ẹni ire lọ́rùn. ọlọ́run nínú lẹ́sìn náà káfàrú min ahli al-kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum ṣar. ẹ̀jẹ̀ ní omi ṣar yẹn kọ́lé bá ti bì tí wọ́n afúntẹ́lá síwájú yahudi àti nasara alátẹ̀wọ́ àtàwọn abọ́gibọ̀fẹ́ ọlọ́run ní nàjà ànámọ̀ wọn wà wọ̀ tó bá ti jáde láyé o ọlọ́run ọba ní wọn ò sì ní jáde máa ń bẹ̀ ọlọ́run ní òlà ìkà gbogbo wọn pátá tí mo dárúkọ yẹ hàn ṣàrùrù lùbàrí ìyá èèyàn burúkú ni wọn. ọbẹ̀ dẹ́ nire láyé ọbẹ̀ dẹ́ nire lọ́run ọbẹ̀ wà láàrin àwọn ẹni lọ́run àbíkọ́ gbá kíní àbíkọ́ gbà sílám gbogbo ẹni tẹ́ gbogbo èyí tẹ́ ń ṣe ọdún ẹ̀yọ̀ tẹ́ ń bá wọn ṣe egúngún ẹ̀yọ̀ ẹ má ba wọn ṣe mọ́ ẹgbà mọ́ṣáláṣí lọ gbogbo èyí tẹ́ ń lọ chọ́ọ̀chì ẹ má lọ chọ́ọ̀chì mọ́ ẹ má lọ chọ́ọ̀chì sì mọ́ ilé ìṣòro ni chọ́ọ̀chì ilé wàhálà bọ́bá ti wọ́ bẹ̀ ó ti ní problem torí ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ mọ́ ògo rẹ̀ wọ́n ti dé mọ́nú igi àràbà kan nílùú báyìí igi àràbà mélòó fẹ́ kanu yìí ọwà lọ ní ọmọ wa gẹ àràbá ọfẹ yọ òkú rẹ tí wọn kàn máa yí àràbá ò ní sinmi you don't have problem this year problem is now your portion this year irọ́ nípa wàlá irọ́ nípa ṣé ilé ayé ọlọ́run dálé ayé kẹ́ni kọ́ wà kọ́ mọ́ ní problem ilé ayé jẹ́ problem ọlọ́run ní òun máa dán yín wò inú yóò máa dùn inú yóò máa bàjẹ́ nínú àmàlà ó sírí yóò sọ̀rọ̀ báwa ṣe ń lò nìyẹn bẹ́ẹ̀ni kaba tó wà lórí kọ́ọ̀lù báyìí pé salamu aleykum amadu ti pèsè òṣìwà aláwọ̀ ti bèé kò ní pírọ́blẹ́mù tó jẹ́ nílé ayé. báwo máa ń lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n mọ̀ pé lákùn màmá ṣe òṣìwà aláwọ̀ sí dáadáa lẹ́wà torí ilé ayé òun kẹ́ ilé wàhálà ọlọ́run la kọ́ni kọ́ni lákìlẹ̀ ní sáà nàbì kẹ́bẹ̀rẹ̀ ọlọ́run la dọ́ mi yẹn sínú wàhálà ilé ayé dúnìyà ti wàhálà ẹni tí ò ní ọmọ dààmú fún òfin ẹni tó ní àwọn èèyàn ọmọ dààmú tó olówó ń sùn jama tó olówó ń sùn à ń gbádùn lóró lọ jọba gbogbo àtẹ́tẹ́tọ́lọ́ kọ́bọ̀ tá a ṣe lè wá ń bò à ń sunrun gbádùn àwọn èso àìsùn yóò padà wá dá àárẹ̀ sí la tí gbogbo owó yẹn padà níra olówó tó gbádùn lówó tí ráyè sí lọ tí ò bá ti ráyè sí lọ owó yẹn ti di wàhálà irọ́ ni wọ́n ń pa ní sọ́ọ̀sì o ìsìláàmù ni kò wá sí kí ni kò wá sí jésù èsì olúwa wa Allah ni olúwa wa torí pé ẹni tó dá Mariam ìyá Jésù lọ́lọ́hún kì í ṣe Jésù lọ́lọ́hún àbí tá a bá béèrè lọ́wọ́ pé ta lọ́lọ́hún yóò ní ọlọ́run wà lókè tá a bá béèrè pé bóun Jésù ṣe jẹ́ yóò ní ọlọ́run náà lòun náà ta lọ́dà Mariam tí wọ́n ń pè ní ìyá Jésù yóò ní ọlọ́run lọ́dà ọlọ́run lókùn dá yàrá rẹ̀ tàbá ní ìwọ́ wà lọ́lọ́run mi kún ní mọ́tàmílà mú mẹ́sẹ̀ ní ká máa sọ nìyẹn ṣèbí ìtọ́lọ́hún ṣe wàsífà òun ṣe tìjàníyà òun wá gbìyànjú òun fẹ́ ṣe tẹ́lifíà wọ́n mọ̀ wá pinnu lọ́lọ́run ọlọ́run ní kí òun àwù sùúrù ẹ̀sìn islam kò ṣe yẹn ẹ̀sìn àwọn ẹlẹ́gbọ́n ló ń ṣe lẹ́yìn sàkàmìtìlì yìí ṣe yìí ọlọ́run kò sí nǹkan tó dàbí ọlọ́run ọba tí wọ́n bá tẹ̀sí nǹkan wúyọ ọlọ́run ọba lẹ́sítà mùsùlùmá ẹ̀sìn islam kò ṣe nǹkan mélòó ń ẹ̀yọ́ máa yá mi nínú ìjọra ẹ̀dá kan torí pọ́lọ́wọ́n bá wa ẹ̀dá máa lè ṣàdúrà alìsíláàmù kí wọ́n pè bẹ́ẹ̀ wọ́n alìsíláàmù lílá ibi tawhid ọmọ yá mi jẹ́ fi nẹ́tẹ̀ ìsìláàmù fẹ́ ṣàlàyé òun náà ní kéèyàn ojú iwájú sẹ́lẹ̀ fún ọlọ́run bá aláà pẹ̀lú kọ́ ọlọ́run lọ́kàn kó sì máa ṣe lọ́run lọ́kàn má bọ̀ nǹkan mi má ṣe nǹkan mi wọ̀lẹ̀ yín kí yájú láwo bí tọ́ a kọ́ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run níṣe yìí kọ́ máa ṣe má ṣe léyìí má ṣe má ìjọ ń pè ní Islam nìyẹn wọ̀lùbárà à sì wàá bọ́ pábọ́sẹ̀ mínà ṣíríkì wà á lè kú níbi ẹbọ tí wọ́n gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn tó ń ṣe jálàbí tí wọ́n ń sọ òògùn ẹbọ kí làwọn náà jàmá ẹlẹ́bọ làwọn náà ẹni máa ń sòkùn sájà ilẹ̀ bọ̀ torí pé ọni tí wọ́n jẹ́ èèyàn tà táwọn mọ̀ kò náà lọ́lọ́ bí ìbá ti gbé nǹkan mí sáyé ọlọ́ iná wọn ń gbèlè bọ̀ ó ní ja'alu lillahi shay'an fi khasaisillah kéèyàn ó ní ẹ̀yìn kankan nínú tọ́lọ̀ ń dá ó lè ṣe tọ́lọ̀ mọ̀ sí i tí wọ́n ń pè lẹ́bọ̀ ni ta máa ń ṣínà fún yàtọ̀ ṣé ní ìsìlámù ìlànà ń ṣe láyò bá àwọn èèyàn ń sògùn ajé o wọ́n ti ń sògùn ìtajà ògùn kọ́nà oṣù tani sínà fún ìyàjọ́ mọ́ bí o bá mùsùlùmí ọ̀sán pé ọlọ́run ní irọ́ níṣẹ́ pa ọ̀sẹ̀ tó gbà lọ́dọ̀ àfa àtọ̀ kí ni ọbẹ̀ kọ́ sẹ̀yìn ọ̀sẹ̀ ọbẹ̀ kó sínà ọ yọra kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àtẹbọ gan fún rẹ̀ alimusulimu nọmba wọn tí ma kàákàá kankan lórí àsìkò wa ẹni wọn pè ní mùsùlùmí ó wà ní mú wà hídù òun náà lẹni tọmọ ọlọ́run lọ́kàn yukiru tó fi ń rinlẹ̀ pé bí anàláha huwa khaliqu huwa al-mudabbiru huwa al-muhyi huwa al-mumiit ẹni tó fi rinlẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ọkàn rẹ̀ lọ́wọ́ àtúntàn òsì ní yí padà wípé ọlọ́run ló dá gbogbo ilé ayé òun ní sì ń darí gbogbo tí lọ ilé ayé ẹni tó ga ọlọ́run ló gbé ga ẹni tó wálẹ̀ ọlọ́run ló fa wálẹ̀ ẹni tó kú ọlọ́run ló pa ẹni tó wà ní ayé ọlọ́run ló ní ọmọ bẹ sọmọ pé ní bá ń ṣe oògùn mọ́kù bọ̀rọ̀bọ̀rọ̀ yìí kò ní ń pè oògùn àìkú sọmọ pé òun ti ń jáde kúrò nínú Islam ẹni pé àwọn ayé ni wọ́n bá mi débi àwọn ni wọ́n ń darí ọ̀rọ̀ mi òun náà ti di mùdábìrì ó ti bàbá ayé náà ti jẹ́ mùdábìrì ọlọ́run yìí lọ sí ìrọ̀lẹ́ amúra ní sàmà ọlọ́run láti sàmà lòun ti ń darí gbogbo ti ń lọ lẹ́yìn gbogbo tí ń lọ pátá pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo tọ́lọ́run bá ń ṣe kò sẹ́ tó lè ṣe é bẹ́ẹ̀ bá ti wá nìkan míì tó ní ó lè ṣe tọ́lọ́run ń ṣe ó ń tọ̀hún ti jáde kó ní Islam ọlọ́mọ ní rabbaka huwal khallaqul alim ọba ayé lọ́ba tó dá gbogbo nǹkan ó sì mẹ̀lẹ́ ọmọ ẹ̀dá dá gan ẹni bá ní àwọn ayé ni wọ́n tún dá òun náà ti gbà pé ayé jẹ́ al-khallaq Islam ẹ̀ ti wó gbogbo tó bá ti ṣẹlẹ̀ ẹ máa sọ pé bọ́lọ̀ ti fẹ́ gbogbo tó bá ti ṣẹlẹ̀ bọ́lọ̀ ti kọ́ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ ọlọ́run bá lọ da bẹ́ẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ ọlọ́run ní màsí. sọmọ pé ẹ̀mí rẹ̀ ọ̀dọ́ ta ni wọ́n wà nísìnyẹn ọ̀dọ̀ aláàbò níṣẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ma tó ìwà ìmúṣẹ lọ́lọ́ba ti ní orí bá débà wọn tọ́ba ti ní bá débà yẹn ó àmọ́jọ́ tó bá ti ní ha ọmọ tó kú yìí ikú ọlọ́nkọ́ o ó ti jáde kónú Islam wọ́n ti fàwé ẹ̀yà ta ní ipa tún máa máa ọlọ́run lébi mo pa èyí tún wá ní kíní kan ló pa ẹ̀hẹ́ ó bá ti gbà pé ikú ọlọ́run kélé ó ti kónú Islam alimuslimu ẹni wọ́n pè mùsùlùmí owó lẹ́tẹ̀ yà àbúdù Allah azza wa jalla wahdahu la sharika òun náà nìkan pé Allah nìkan ní sí kò ní òòsà kan tí ń ṣe kíni ti ń bọ̀ òòsà dílé òòsà jọbọ òòsà dábọ ẹni bá ti ń bọ̀ fún bẹ́ẹ̀ is not a muslim kò kí ń ṣe mùsùlùmí torí ọlọ́run ní ó ìyá kan ní àbúdú ọlọ́run ní máa sọ pé ìwọ nìkan ṣoṣo lámàsà àwọn wo lọ́lọ́run ní ká máa sọ yẹn àwọn muslim wáyé ìyá kanasta'in tàbá sì ní ìṣòro ọ̀dọ̀rọ̀ ọlọ́run nìkan láàmà wá ìrànlọ́wọ́ wá lérí ìṣòro ayé wa àmàṣàdúà ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wá ń sá lẹ́yìn egun tí wọ́n ń sá lẹ́yìn orò kọ́dà aṣọ tí egun tó ń dàbò rà nígbà míì àtúntò tí hàn yàásí síbẹ̀ àwọn tó hàn yàásí àwọn àǹfààní ẹgbẹ́ tó ń ní alájẹ ẹgbẹ́ ṣẹlẹ̀ ọjọ́ ń lọ òun mú ajẹ́ pé mùsùlùmí lọ́ọ́ dáa aṣọ́borí ṣédú ìsìláàmù dábàá lọ́dọ̀ lọ́rùn níbo ti gbàgbọ́ pé wọ́n sẹ̀sìn mí yàtọ̀ sí ìsìláàmù yẹn èyí ṣe mùsùlùmí mọ́ o ẹni tí ń sin ìkúnnú kìí ṣe mùsùlùmí ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ó ní kúlí inna salati wa nusuki wa ma'yaya wa mamati lillah rabbil alamin rí anábì sọ fún wọn yí pé irun lèmi ọmọ kí o ọlọ́run ní sì máa kí o èmi ò ní fẹ́rí kalẹ̀ fún kàmí èyí sì ní rúkú fún kàmí bọ́ọ̀ bá ti ń kú fáwọn èèyàn tó ló ń kí wọn ìyá náà ti mùsùlùmí bọ́ọ̀ bá ti mọ̀ ọ́ ẹsẹ̀ mùsùlùmí rùkú ìbádà sùjúdù náà jẹ́ ìbádà kò sí yàtọ̀ láàrin káfírí kalẹ̀ àti kárùkù ọlọ́ni yá yọlẹ̀ nínú àmọ́nù ìrìkà ó ọlọ́ni yẹlùgbà gbódòdó ẹrùkú fún mi wá sí jùdó ẹ fi fẹ́rí kalẹ̀ fún mi wá abúdúrọ̀ pàkó ẹ ẹ̀yin bàbá ẹ̀yin káàbọ̀ ẹ̀yin káàbọ̀ mo ní ìyá ìdílé lẹ̀ màmá ìdílé ẹ̀gbọ́n lẹ́sẹ̀ yẹn. kọ́dà àǹfà rẹ̀ ọ̀pọ̀lọ̀ lóko bàbá rẹ̀ àtìyá rẹ̀ ọ̀pọ̀lọ̀ lóko láti wá kọ́ ọba lùkà nígbà mo lè kí ọba kan ní níjó ní ní lọ́sùn mọ́nà mọ́nà mọ́nà ọ̀rọ̀ sọ̀sọ̀rọ̀ mú kí àwọn àgọ́ ńdọ̀bálẹ̀ mú ní ọ̀dọ̀bálẹ̀ fún wọn mo sì dáwà fún mo ní kọ́ mọ́ sẹ̀kọ́ mọ́ sọ fún sọ fún ọwọ́ aṣọ mu wípé tó wájú jáde kìyàmà ọlọ́run bá aláwọ̀ padà gbé ìdókò yìí wá wípé mo sọ kò ní sáré ìjà àlejò àlè kìyàmà pé ẹ̀ ṣégi ní ẹ̀gbọ́ iṣẹ́ tí wọ́n ń bẹ̀ wá lọ́dọ̀ àwọn ọba nìyẹn wọn bẹ̀ wá ká máa lọ lè káyà sí ká máa lè gbowó lọ́wọ́ àwọn ọba láàárọ̀ jimá òfò ti bá wọn àfa òfò ọlọ́ba kan pẹ̀lú ìtọ́jẹ́ pé ó ní yàrá kan ilé ògùn ni àfa kan ní máa lọ lè ka síbẹ̀ lóṣooṣù kí agbára ọba kún agbára kùránà àtẹ́bọ̀ gbogbo wọn náà làṣírí wọn ti dúbọ̀ ọlọ́wọ́ bá nílẹ̀ anábì sọ fún wa pé yíma kírun fọ́lọ́hun wà ní oṣù kìí tí bá sì fẹ́ pẹran yíma pẹran fọ́lọ́hun tó láwọn tán pẹran wọ́n fi ń sẹ̀sìn ni aláàní gbẹ̀rẹ̀ fún wọ́n bá yá yá àyá àti ìlà gbogbo tí máa fi ìsẹ̀mí mi ṣe ní máa ṣe fọ́lọ́run ọlọ́run bá ní máa sìn ní níbi ìwà káyọ̀ láì sìn ọlọ́run wọ́n màmá tí tí mo sì fẹ́ kú torí ọlọ́run ní kú lérí ẹ̀sìn ọlọ́run lílà ọlọ́run ló ní gbogbo ẹ̀ òun ló ní ayé mi òun ló ní ikú mi kọ̀ṣẹ́ tó lè pa mí lẹ́yìn rẹ̀ kọ̀ṣẹ́ tó lè ní máa bẹ àfọ́lọ́run ni wọ́n pè ní gbàgbọ́ Rabbil alamin la sharika lahu kò sẹ́nìkan tí mo tún lè fún láwọn àjọsìn lẹ́yìn ọlọ́run wọ́n bẹ̀ dáálí kan mẹ́rìtú ànábì ní eléyìí láti ẹ̀dọ́ wọn pa mí tí ká máa kírun fọlọ́ ká máa gbẹran fọlọ́ ká ju ayé wálẹ̀ fọlọ́ nìkan dágbà pé a lè kú àbí táṣẹ lọ́n bá dé a lè máa ṣe náà dáàbò kú ni sàǹpé mùsùlùmí là nàbí adam mùsùlùmí là nàbí wa nuh ànàbí wa ismail ànàbí ibrahim isa musa ànàbí wa ni wà á náà wà lórí mùsùlùmí èmi ni àkọ́kọ́ mùsùlùmí. àjẹpọ̀ àwọn tó ti lọ kí wọ́n làwọn àwọn àlùfáà ní àfikà lọ́dọ̀ àwọn sàhábà ni wọ́n tutù máa yà wọ́n. láfi ní alìsílámù qala Allah qala rasul wà fáhàmù sálàfà wọ́n ní ìtumọ̀ tá nábì fáwọn ní pé wà á na àwálù mùsùlùmí àlè èmi ni àkọ́kọ́ mùsùlùmí umma tèmi àbíta lálàkọ́kọ́ jẹun ẹni bá ti wá náà fẹ́ tẹ̀lé yàn nábì tó náà fẹ́ di muslim inú tí máa kí ọmọ kí torí ọlọ́run kò sí ní fẹ́rí kalẹ̀ fún kàmí máa lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ bá wọ́n ṣe ọdún kọ́dún ẹlòmíì ọ̀sọ́dún àmọ́ ń náwó síbẹ̀ alóhùn ní wálé àǹfààní ọdún ẹbọ dá àmì ẹgbà ibi ṣe ẹni tí ń sponsor ẹlẹ́bọ ẹlẹ́bọ lòun náà torí owó rẹ̀ lójú ọrọ̀ láti ṣe kíni láti ṣe àlẹ́mùsùlùmù ẹ̀yọ́mọ̀ ayá mi kò ní sin kankan ọlọ́run ní kúlẹ̀ yáyọ̀ ìkàdùrù ọlọ́run bá ní ìlànà bí ọyá pé gbogbo àwọn kẹfẹ́ ní maka la àbúdú máa ta àbùdù èmi ò ní sin kí tẹ̀sí kí ni tẹ̀sí èyí ní sọ̀kúta tẹ̀sí èyí ní sẹ́ni tẹ̀sí la àbúdú máa ta àbùdù èmi ò ní sin tẹ̀sí torí pé ana mùsùlùmù torí pé mùsùlùmí lèmi tí wọn náà bá tẹ wáyé nǹkan ọ̀fun nínú gbogbo àwọn àwọn òòṣà àdílé yìí àtàwọn òòsàn àjọbọ ẹ wà lọ́jà wọ́n ní ẹgbọ̀rọ̀ dáwọ́ ètùtù mùsùlùmí náà wá ń dáwó aláàjì ń dáwó aláàjà ń dáwó wọ́n nígbàgbọ́ nínú pé ètùtù ẹbọ yẹn ní òjẹ́ kẹrin máa tà òun ní èjì kí ọjà yẹn máa ṣe kí ni ọmọ wa ókè fún yín you are not a muslim bọ́ọ̀ bá ti yàn fọ́ọ̀fù nínú ọkọ̀ ẹbọ ẹ ṣe mùsùlùmí òdodo ọlọ́mọṣà ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa alimusulimu la yatawakkalu illa ala Allah musulumi ọgbara musulumi ọgbọdọ gbára lé kankan mi musulumi ọgbọdọ gbára lé kankan mi lẹ́yìn Allah musulumi ọgbọdọ gbára lé kankan mi lẹ́yìn tani lẹ́yìn Allah ẹni tó rí nǹkan mọ́sọ́ọ̀mù ọgbára lé àbọ̀ gbára lé musta'ina bihi ọfẹ́ wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀kọ́ lè ràn wọ́n lọ́wọ́ lérí ọjà òun ní tó ṣe yẹ kì í ṣe bóyá ó ṣèṣì o ẹmọ ya àbí ọkàn ni o ọ gbà pé kíní tó ń rí ìmọ̀lẹ̀ yẹn yóò ràn wọ́n lọ́wọ́ lórí ọjà àwọn ó sì lálẹ́ ajá lọ èyí tó sọ̀rọ̀ yẹn ọ gbà pé yóò ràn wọ́n lọ́wọ́ lórí ṣọ́ọ̀bù òun nítorí ẹ̀ ló fi ṣe kíni ló ti so torí ẹ̀ ló ti so kọ́ ẹ̀rọ màá mi èyí tó lọ lè gbé lọ odò tó lè wẹ̀ lódò ẹ mọ̀ fọ́ gbára lé yín ọgbára lé yín èdè Yorùbá àmọ́ nínú ìtumọ̀ ẹ̀sìn ọgbọ́kànlé yín ìmọ̀ ní àtàwákùnrin aláàbẹ̀ ìrìlá ìgbọ́kànlé ẹni tí ì sọ̀lọ̀ wípé yóò ṣe tọ́lọ̀mọ̀sí kí ni tọ́lọ̀mọ̀sí àmọ́ nínú èdè Yorùbá wọn ni ọgbára lé ọgbọ́kànlé ni ìtumọ̀ rẹ̀ nínú Islam gbogbo tó bá ti gbọ́kànlé wípé yọ̀ràn láì sọlọ́n jíjẹ ni mímu ni fífiwẹ̀ ni sísun mọ́ra ni rírì mọ́lẹ̀ ni sàárè òkú ni inú omi lẹ́jú sí ni tọ́ba jẹ́ ńtọ́lọ̀ ń tani kan náà ẹ̀ ṣe mọ́sẹ̀ ẹni bá ti gbára lé ìwọ náà lọ lè máa ṣàlàyé yòókù fún rẹ̀ ọ̀sán mọ̀ sí oní ìkàkà tó ọ̀fẹ́ mi ṣe kí ni tó ọ̀fẹ́ mi tẹ̀ tó bá ti fẹ̀mí tẹ̀ kankan ìmáàmù ni ọ́ àfà ni ọ́ ṣéhù ni ọ́ wòlíì ni ọ́ irọ́ ló ń pa o alukuraani ló fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹni bá ti gbára lé nǹkan mí yàtọ̀ sí Islam oyè kìí ṣe mùsùlùmí òdodo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nítorí nǹkan méjì làwọn ti máa gbára lé ẹ̀ǹtì ìsọ̀lọ̀ nínú kọjá pé wọ́n gbára lé torí kó lè jálìbọ̀ náà fàáyín kó lè bá a oore wá fún wọn a ó lè dá fún tòrò àbí kó lè bá a lé aburú jìnnà sí wọn méjì yẹn náà ẹ bá tẹ̀lé nǹkan kan lọ́wọ́ mùsùlùmí ẹni tó ní à kọ́nà ò lè sí ni àbí kó ní à nítorí kípa ayọ́mọ̀ sí kí ni kọ́n bà kàn àbí kó ní kí torí páyọ̀sù kọ́n bà sí kí ni kọ́n bà kàn ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa sẹ́ni méjèèjì yìí ẹni bá ti gbọ́kànlé nǹkan kan látara méjèèjì yìí kì í ṣe mùsùlùmí o ẹ lọ lè wo sórọ́tù Yunus aya eighty four ni ní wọ̀kọ́ lẹ́kùn sáà ọlọ́run ní Musa wá ń sọ yá káwọn ó lè yin jọ mi ń kó ń tún yìí jẹ́ pé nígbàgbọ́ ni ọlọ́run lóòótọ́ fa àléyìí tawakkalu fa àléyìí tawakkalu tawakkalu àlè ẹgbára lọ́lọ́run ń kó ń tún mùsùlùmí in kuntum muslimin tó bá jẹ́ pé mùsùlùmí tẹ̀ ń pera yín náà lẹ́bàá ṣe kí ni lẹ́bàá ń jẹ́ àmọ́ tẹ̀lé bá ti jẹ́ mùsùlùmí ẹ máa gbára lé ní ìbásọ́lọ́ tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wọn náà tó ń gbọ́ mi yìí lọ lè já gbogbo tó wà nínú ilé dànù àwọn ọmọ pẹ̀lú mùsùlùmí àwọn lọ́dọ̀ ọlọ́run èsì mùsùlùmí torí wọ́n máa ń tó nínú kọ̀rọ̀ àwọn lè ibi alájà àti láti fẹ́ rí wá o yóò máa tọ̀dẹ̀ lọ́fíìsì ọ́fíìsì ìdílé ọ́fíìsì ṣètàn yóò máa wá gún yóò máa lọ yóò máa kò yóò ní eléyìí ẹ bá ti ṣàdúrà tán ẹ tó máa fi wẹ̀ bàbá ti ṣe yá aláwọ̀ ní ká máa ṣe yá àyáṣẹ́ yá àyáṣẹ́ yìí iná ní ọjà sí yá aláwọ̀ ní máa já síbo inú àlìjẹ́ náà. Súrọ̀tù Yunus àyà eighty four ẹni bá ti ní gbà kankan tó mọ́ra gbà kankan ìkọ́lé ọ̀yà gbà kankan gbára lé oníkọ́bọ̀ tú ìtumọ̀ sórọ́tù Yunus àyà kí ni jàmbá àyà èsì fọ́ mi ò jáwọ́ ọba yín lò mọ́ nígbà táwa ti kéwu gidi à ń ka Kùránì náà tẹ́lẹ̀ o àmọ́ òde àdúrà là máa fi lọ àmà kùnì kọ́kọ́lá mọ́tò ayákọ̀ọ́ ní mọ́tò àmọ́tò bí láwálẹ̀ ìtọ́wọ́kẹ́ lórí mọ́tò mùsùlùmí ọ̀tàn kí lọ́lọ́run wá ń sọ bẹ́ẹ̀ kò yé. nígbà wá ti wá jí yẹn làwa ń jí ẹ̀yìn náà pé ẹ dìde ńlẹ̀ a wọ́n ti ń harun àwọn kan wá ń bínú wọn ní kí ló dà jí àwọn. mo ní àníjí yí kẹ́ wọ́dá wàlúwàá ìgbóyin láàmà jí àmà jí gbogbo ń tabalẹ̀ fi jí yín láfi jí yín ọba yọ ká dami sí lójú ká dami sí lójú ọba yọ ká nà yín búlálà ẹ gba búlálà àwọn bàbá àwọn àgbàlagbà yẹn dé àkàn àkàn mọ́ fọwọ́ra wọn torí àwọn ti pẹ́ lójú oorun a máa fọwọ́ra àwọn bàbá ẹ̀dá kìíní yìí nù bá ọjọ́ ńlọ àsìkò kú sí kìíní ó kù dẹ̀dẹ̀ tẹ̀lé àwọn ọ̀dọ́ àwọn abayéjẹ yẹn búlálà láwọn fún àwọn búlálà torí pé àwọn òun fẹ́ gun jíìmù ó sì fẹ́ lórí èèyàn wọ́n fẹ́ ṣe mọ́nùmá wọ́n fẹ́ gbá àwọn èèyàn ọlọ́run bá aláàkọ́ mọ́sàn án lórí burúkú o. wọ́n ní mùsùlùmí òdodo láàyè tìlúbù nẹ́sùrọ̀ ní gẹ́yìn ìlà kò ní wà ara ṣe lọ́dọ̀ ẹnìkankan àbí lọ́dọ̀ ọlọ́run tábà ní kí ni àṣírí ọjà rẹ̀ àṣírí ọlà rẹ̀ yóò ní àdúrà ní aláàní kí ló dé yóò ní ọlọ́run tó fẹ́ wà má nẹ́sùrù ìlà ọlọ́run bá ní ara sí olè wá látọ̀dọ̀ ẹnìkan àbí látọ̀dọ̀ àlá ẹ̀yọ́ máa yá mi súrọ́tù Anfal àyà ẹlẹ́kẹ̀wá ló ṣe kéde ìlọ́wà. ibo làdà sí ti máa wá jẹ mọ́. tọ́ ìdá ń ṣe ń sìn wọ́n dá wa lójú àbúrò dá wa lójú tàbá ti wá ní ìdára ṣe kíláwì ayé akani aláwọ̀ ní asálùkà ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala ani la hawla wala quwwata illa gbogbo ìṣòro tó bá ní wọ́n sọ pé la hawla wala quwwata illa billah la hawla kò sí tí ó yí padà wala quwwata kò sí agbára tó lè yí padà illa billah àti agbára ọlọ́ọ̀nì gbogbo agbára yóò gbogbo jama irọ́ lásán kí ni mo pè jama irọ́ lásán ni gbogbo agbára tó kù kò sí agbára kan tó lè ti agbára ọlọ́run bá sọ ọlọ́run fẹ́ ṣe agbára kan ò lè sọ pé kọ́kọ́ rí ṣe ọlọ́run lòun ò ṣe agbára kan ò lè sọ pé kí nǹkan náà wá sí ṣíṣe àbí kọ́ wá sí kọ́sẹ̀ agbára kan ní kọ́ńtò gbogbo ilé ayé yìí ọ̀dà yóò wá rú lójú wípé alágbájá lè sókun owó lẹ́yìn ló oṣù mẹ́rin olówó sórí bí òṣògùn náà àsìkò tó lówó yìí náà wọ́n kọ fún un kádàrá pé yóò lówó tọ́ba dé pé oògùn owó yìí ní bá ń sọ̀yìn lóró ni àwọn tí wọ́n jọ oògùn owó yẹn pọ̀ tó lé táwọn yòókù ní àwọn méjì àwòrán nínú wọn tọ́ba dẹ̀ dé pé oògùn owó ní máa dèyàn olówó lóòótọ́ ni gbogbo àwọn táwa lẹ́yìn bá láti lówó torí afẹ́rẹ́ oògùn púpọ̀ especially àwọn alájọra torí àwọn aráàlú òkè lọ́pọ̀ lèyí fi sọ fáwọn bàbá wa tó ń ṣiṣẹ́ pé à iṣẹ́ ń bẹ ń jọra o bàdíà ìjọra ajégúnlẹ̀ <laughs> ẹ làágùn ajégúnlẹ̀ bàdíà oyè ìjọra agége sẹ́ẹ̀dí àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin tó kọjá kan oyè èèyàn làágùn mẹ́ àfa àti ọmọ àti sẹ́mi ọ̀ làágùn tó ní wọ́n ti dìran wọ́n ti ṣe kí ni jàmbá òdìdíra tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn táwọn nílò òkè tó jẹ́ pé títà ń sin lò òkè òun náà ní iṣẹ́ ìbọ̀rìṣà àádó ogun òun náà láti bìlì pàṣẹ kódà àwọn lọlé ká tààfù lọlé tí wọ́n ní àwọn lọlé dira àwọn lọlé gbà kan wá lópin a òun ti dé láti lókè a òun ti gbàgbára dé gbogbo ẹ̀ náà tọ́lọ́run bá fẹ́ ṣe náà padà sí ọmọ ìyá mi láti jẹ́ ìdá nǹkan nígbà tọ́lọ́run fún ọ gbogbo ògùn tó lè láti jẹ́ ìdá padà ní òkú ní yàrá kan yẹn jẹ̀mọ́ ọwọ́ ẹsẹ̀ fáájì tí gbogbo eré rẹ̀ ṣe kí ni ọ̀sẹ̀ funfun bàbá tó ń fún ọgbọ́n olùsí ló ń gbá tó ló pé owó sẹ́kó tó ṣe lọ́wọ́dé olówó kò sí owó sẹ́ bàbá tó gbé ẹ̀dùnjẹ wá ìdíwá sẹ́yìn ẹ̀ mo ti sẹ́dà káńtì ọ̀nà ah, ẹ̀ múnú tilé yóò ní àtòsí ah, owó lọ́wọ́ òun lásìkò kí ló dé ó ń dá lọ́wọ́ tiẹ̀ wọ́n tó ń sọ̀kò òun ẹ̀tàn lásán ẹ̀yìn lọ́ba ti kọ́ pé yóò lówó aláhùn fún yàn lówó ẹnì ẹnì kejì ó kọ̀ yìí àjẹ́ ò lè jẹ oṣó ò lè jẹ pásítọ̀ ò lè jẹ àfọ́ ò lè jẹ láti wá pé ìgbín láti wá pé ejò láti wá pé atare láti wá pé ọ̀gà láti wá pé pẹ́pẹ́yẹ láti wá pé òbúkọ láti wá pé màálù láti wá pé omi èèyàn gan orí èèyàn gan bẹ́ẹ̀ ju eré sí sí oyè tọ́lọ̀ lọ́dà náà lọ́kàn dà ọkàn lọ́dẹ̀ wọ náà ni pé ọ̀sẹ̀ bọ̀ ọ̀ wọ̀ náà nítorí pọ̀ láyé sita éèdò ilà bìlà mùsùlùmí òdodo kò ní fi kankan wá sọ̀ra àti kọ́ máa ṣe kùrùsí yìí Allahu la ilaha illa huwa ọ̀sán yìí sọ̀rọ̀ wọ́n fẹ́ sùn yọ tẹ́wọ́ rẹ̀ yọ pàtẹ́kọ̀ sí yọ ka kúlọ̀ la pálákì náà yóò jọra eré ojú ọrùn àtọwọ́ àtẹsẹ̀ kankan oníṣẹ́ lójú oorun tọba lala burúkú lójú oorun lájẹ̀ nípa wá dẹ́rù bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sákòsì ní àwọn òdòdó láàmì ṣe tọ́nu àwọn òdòdó láàmì ẹ̀ta pẹ̀lú ìyọ̀ǹda àtọ́láwọn ọba aburú tó rí lójú oorun yẹ kò ní ṣẹlẹ̀ lójú ayé ànábì lọ ọfẹ́ jáde láàárọ̀ ọfẹ́ jáde oníbísímìlá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tọba ti wúyà anábìnrin ọlọrin ọbọ rẹ bísímìlá odi méjì tawakkaltu ala Allah odi mélòó odi méjì wala hawla wala quwwata illa billah odi mẹ́ta mẹ́ta gbẹrẹ náà ẹ dákun ẹnì kan ti pẹ́ lórí ọ̀rọ̀ tàwí tètè tàwí nìkan ni wọ́n sì máa ń mọ̀yàn wọ́n máa ń torí ẹ̀mọ̀yàn ní mùsùlùmí ó tún kù a máa ti lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa lẹ́yìn ilá ilá ha ìlànà nítorí òun náà ní foundation òun náà ní ìpìlẹ̀ tó bá ti wó gbogbo ìsìláàmù ti wó a ní mùsùlùmí máa ń kírun àbí nítorí ìdìbò ti wó òun nígbàrún wọ́n tó ń sígbẹ́rẹ́ òun nírun wọ́n tó ń sígbéyàwó òun nírun wọ́n tó ń lọ sí báwọn ẹlẹ́yọ̀ tẹ́jọ́ ń ṣe ìgbónú òun nírun torí pé foundation ti wó ọ̀gbọ́lọ́gbọ́ ọwá ló ń kírun fún ọ̀gbọ́lọ́gbọ́ ọlọ́gbàwẹ̀ fún. àwọn Ramadan tá gbà yìí èèyàn díẹ̀ lọ́láwẹ̀ nínú àwa Yorùbá mùsùlùmí Yorùbá ti wà yìí. torí pé kíní bẹ tó pé tó ní à ọ̀tẹ̀ ìyàwó ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ sí lò padà. ee ọ̀tẹ̀ ìyàwó ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí. ẹ̀yin gbọ́ pẹ́ẹ́nì kan nílò kankan lẹ́yìn nígbà tí a ti bẹ̀rẹ̀ sàláwì eh, tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ọkọ̀ àti ti pé a ah, èèyàn gbọ́dọ̀ mọ́ sílẹ̀ nínú àwẹ̀ tí èèyàn bá fẹ́ lórí burúkú òun náà máa pè é sí burúkú ni àmọ́ lẹ́yìn àwẹ̀ láṣẹ kí ni láṣẹ ẹ̀yọ́ bàyá mi ẹ̀ lọ́fà àwọn èèyàn lẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa yẹn dákàtà láti rẹ̀ wọn mọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wa bàbá wa yẹn wọn dákà mọ́ o àwọn kà sí bíbá àti lọ́wọ́ lèmáàmù kò burú mọ́ lèmáàmù kọ́ lọ́sìn rà àdébì lọ́lọ́run sí kíni lọ́lọ́rọ́ kúlẹ̀ ìbádìyà ẹ̀ẹ́dẹ́kùnrin títà ti lọ òun náà ọlọ́run ní ká kólé àwọn ti bọ̀rọ̀ bìlì fálàkì bọ̀rọ̀ bìlì náà sọlọ́run yẹ súnmọ́ mi ẹ bá ti súnmọ́ mi ń sọ yín ti aburú wọ́n yín máa yẹ sàkà nàkà mi nà ṣètọ́ ni nọ́ọ̀sì ọlọ́run bá ní ìlànà Muhammad tí èsì bá fẹ́ kọlù ọ fásitì àìsí bìlá sásọ̀dọ̀ ọlọ́run tí àwùjọ bìlá ìbí nà ṣètọ́ àwùjọ bìlá ìbí ṣètọ́ ọ̀rọ̀ jíjìn kan tó ní sọ wọ́n máa wá sọ fún mi yẹn pé à wọ́n ní kọ́ wọ́n ṣe ìbáyìí mọ́ wọ́n ní kọ́ wọ́n ṣe jẹ́ kí wọ́n kó bẹ́ẹ̀. òun náà tí ọlọ́run ò sí mọ́ kọ̀ wá ṣàdúrà àbọ̀ fẹ́ ṣàdúrà kò màdúrà tó ṣe. ilé ayé yìí ilé ayé yìí ẹ mọ̀ yá mi ká sin ọlọ́run òní òkú alákọ̀ọ́kọ́ tó gbé dúró òkú ẹlẹ́kejì làdúrà. làlàfin ìyá tọ́wọ́ bá ti já ládùúgbò ilé ayé yóò lè rọrùn fún ọ torí àwọn ọ̀tá ọlọ́run àwọn olórí burúkú lọ́pọ̀lẹ̀ ayé àwọn alákòóbá lọ́pọ̀lẹ̀ ayé onífàdúrà lẹ̀ ìwé àdúrà tó ọmọ kà lọ́nà ìra citadel of deliver ìwé àdúrà ànábì lọ́sọ gbogbo tó wà mbẹ́ prayer twenty seven alẹ́ yà sọ̀bà kan ẹlẹ́yìn àlàfà ẹni dá dúró lẹ́yìn tọ̀wé ìdìbọn ìṣẹ́jú tọ̀ ìṣẹ́jú mẹ́wàá tó kù pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ̀n ọba ó fara mi náà bóyá àwọn ènìyàn tó fara mọ́ ìṣẹ́jú mẹ́wàá tó kù yẹn máa yá mi láti yanjú àwọn ọ̀rẹ́ tó tún kù nínú ọ̀rẹ́ ṣe tá a máa fi mọ̀ yẹn nínú ìtòmí òdodo ẹlẹ́ẹ̀kejì náà ni àṣọlá ọlọ́run ní kúlẹ̀ ìbá díẹ̀ lẹ́dí náà àmànú yóò fi mú sọlá ẹ̀rí ìmánì náà sọlá dárọ̀ ni ọlọ́run ní bá aṣọ fáwọn tí wọ́n ti ní ìmánì yẹn o tí wọ́n sẹ́gbọ́n tí wọ́n sọ̀gùn mọ́ yóò fi ìrànlọ́wọ́ àkàwá àmọ́ tí mo bá ti ní mánì wọn gbọ́dọ̀ sí kiri wọ́n gbọ́dọ̀ kírun torí wọn nírun ọlọ́mọsẹ̀ ìsànú ẹni kọ̀ọ̀kan wa. Àdẹ́bẹ̀ aláàdù bẹ́ẹ̀ ni ọ̀bẹ́ ìnáwó sọ́lá. Àdẹ́bẹ̀ ní ní tìǹbẹ̀ láàrin ayẹyẹ àtàwọn kèfèrí ní tìǹbẹ̀ láàrin àwa àtàwọn kèfèrí náà nìran. Bàbá ń tàrà kan àwọn kọ̀dí káfà. Ẹni yóò bá ti kírun ó ti di kèfèrí ó náà ti dára wọn. Yóò náà ti mùsùlùmí tó bá ti kírun. Ẹ ṣe mùsùlùmí. Àmì táìpù kí mùsùlùmí ni ọ́. Òun náà ní kọ́ ọmọ fọ́ fẹ́rí kalẹ̀ fún ọlọ́run bá tọ́ gbàgbọ́ sínú ọkàn rẹ̀. Ó kírun. Àdẹ́bì ní òṣìṣẹ́ kan láàrin wa àti kèfèrí lẹ́yìn náà ọmọ wa tọrẹ Islam. ìsìlámù ẹlẹ́ẹ̀kẹta kan yẹn ọmọ tọrẹ wọ akéwì sọlá àtàwọn adùn ìjàkà ọmọ yọ ìjàkà eighty five grams of gold ẹni bá ti nílé tọ́dún kan bá ti yí kó bá kàkádọ̀rọ̀ yìí tọba ní iye tó ṣe déédé iye tí wọ́n ń ta eighty five grams of gold sàkàtì owó rẹ̀ ọdún ní two million one hundred seventy two thousand four hundred two million one hundred seventy two thousand eh, four hundred naira tó bá ti ní ilé tọ́lú kan bá ti yí kóbá àbúyí kápítà tó fi tajà àbúyí kópa mẹ́sìlì kan ọyọ zaka ọdà sí fọ́tì ìdá kan náà ní zaka zaka nínú fọ́tì ní zaka ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sẹ̀ wa zaka ara tá a fi jẹ́ mùsùlùmí ni o ọlọ́wọ́n bá ní fáyín táàbù ọlọ́wọ́n bá ní sábà tí túbá kù fi ẹbọ tí wọ́n bọ́ òsàmá wọn ò sògùn mọ́ wọn ò sájò mọ́ wà á kọ́ ọmọ sọ́lá wọ́n sì ń kẹ́rù wà á táwọn zaka wọ́n sì ń yọ zaka fa ikhwanukum fi dín ìdí nìyẹn sílá ọlọ́run ní àwọn eléyìí náà mọ̀ ya ní ẹ̀sìn sílá tọ́ọ̀bù wa kẹ́rù ẹ̀ ẹ̀sìn muslim tọ́ọ̀bù yọ zaka kọ́ mùsùlùmí ni ọ́ àmọ́ sìláàmù rẹ̀ síkìrì sìláàmù rẹ̀ dínkù zakati yẹ yẹn kúrò ní sìláàmù pátápátá nítorí pé yóò di sìláàmù kù náà yóò di sìláàmù yẹn ọmọ jẹ́ lẹ́sẹ̀ mùsùlùmí lọ́ba yọ zaka bẹ́ẹ̀ náà ni àwẹ̀ Ramadan ya ayọ̀ lẹ́dínà amanu ọlọ́ni olùgbàgbọ́ òdodo kùtìbà alaykum siyam ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ̀ fi ṣe àwọn táàsọ lẹ́ẹ̀kan mọ́ ẹ̀ wá gbà ẹ̀ dàkún sí bẹ́ẹ̀ lọ́wọ́ rí ẹ̀ wo bínú ẹ̀ ṣe gbóná látàgò kan ọ̀sán ọwọ́ àgbà rẹ̀ ogun ọjọ́ wọn ní kọ́lẹ̀ fún torí gbẹ́rẹ́ nítorí oògùn owó tó ń ṣe kí ni tó nítorí nítorí mọ́lẹ̀ ah yà ló lè mú kú kọba aláwẹ̀ tọ́lọ́wọ́n pé àwọn ẹlẹ́bọ̀ kan gbàwé ní yá ayọ̀ lẹ́dínà àmọ́ ọlọ́run mo pè ní tí mánì ti dúró tẹ́tí tàwé ìdí ọwọ́ kan wẹ̀ báyìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam ájì ń kọ́ wọ́n lè láyé alànàṣà hijj olùbẹ́ẹ̀tì wọn ni sọ̀tà àìlẹ́ ìsàbìlà ọlọ́run bá ní alànàṣà almustafẹ́ ọlọ́run àwọn tí wọ́n bá ní owó nínú àwọn olówó àárín kan wá sí maka o dandan ní ká wá sí maka o tó fi jẹ́ ìdáàbò mọ̀ pé mùsùlùmí ni wọ́n lọ maka ẹ̀yìn tí níyàwó ọlọ́run sọ sínú ayà yìí ẹ̀yìn tí kọ́lí ọlọ́run sọ sínú ayà yìí ẹ̀yìn bàbá mi ò tí lọ ọlọ́run sọ sínú ayà yìí àfa mi àwọn tí mi lọ ọlọ́run sọ sínú ayà yìí tí wọ́n ti lówó nígbò tí lówó yẹn á ti dọ̀dá yẹn lédi wọ́ tọba òpè tọkọ fi pọn ọbẹ rẹ lé tọkọ fi ṣe sàrà fún bàbá rẹ kí bàbá rẹ ọwọ lọ lọ ó ṣe sàrà nìyẹn àmọ́ dandan ni lérí yẹn tọba ti lówó hajj eléyìí àwọn kan tí múyàn di mùsùlùmí gidi lélẹ́yìn lóyìn bá lọ hajj tó lówó ńkọ́ mùsùlùmí náà máa jẹ àmọ́ mùsùlùmí tí ìmánu rẹ̀ sí kí ni ìmánu rẹ̀ dínkù kì í ṣe mùsùlùmí tó gbádùn lẹ́yìn náà mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe bídíà tọ́wọ́ àpé mùsùlùmí ni ọ̀gbọ́dọ̀ máa ṣe bídíà súnà lọ́mọ ṣe kíni lọ́mọ ṣe ọ̀gbọ́dọ̀ ṣe tìjàníyà ọ̀gbọ́dọ̀ ṣe kọ̀dìníyà ọ̀gbọ́dọ̀ ṣe ìkìlásíyà ọ̀gbọ́dọ̀ ṣe eh, àwọn màáyíyà àwọn sàmùsíyà ọ̀gbọ́dọ̀ ṣe sàtìlíyà ọ̀gbọ́dọ̀ ṣe yàyàyà yẹn ìsìláàmù lọ́mọ ṣe torí bídíà ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe ń bẹ̀ àwọn ṣe láàyìlá láàyìlá àlà àlà àlà àlà àwọn wa ti aṣọ wáìdì síwájú àwọn abéèrè pé aṣọ wáìdì tẹ́tẹ́ yìí nínú àyà olówó àwọn nípa láyà nínú àdìsù wọn làbẹ́ bí òṣèjọ níbo lẹ́ ti wá rí wọn ní ṣéwù àwọn olóògbé kalẹ̀ ìdí ṣéwù bá ti gbé kalẹ̀ táwọn olóògbé kalẹ̀ máa ń pè ní bìdíà àlẹ́ mùsùlùmí láyẹ̀ pẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ ọ̀hún ọ̀gbọ̀dọ̀ sí bìdíà ọlọ́run dárúkọ ọlọ́run ti láṣọ wà nílùú àwọn ní bàbá kan lọ́ọ́ dálé ńlọrin ṣe bàbá tó wà lọ ni wọ́n náà ṣe bàbá nẹ́bù wà mọ́fà gbogbo tí o bá ti lákọọ́lẹ̀ nu jẹ́rà tàwa ti ń pè ní ẹ̀sìn wọn pè ní dídí àwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe the muslim ọ̀gbọ́dọ̀ yàlẹ́yìn ànábì kánábì ó ní báyìí ní ká ẹ máa ṣe síkìrì báyìí ní ká ẹ máa kírun báyìí ní ká ẹ máa gbàwẹ̀ kéèyàn tó wá mú lànà mi wà káyàtọ̀ síta nábì bí kéèyàn kásẹ̀ kan sókè gbólóhùn sí fúlà láwọn mẹ́wàá rákà ọgọ́rùn-ún sálámà fífì gbogbo àwọn wọn làwọn àyẹ̀mọ̀ sílẹ̀ gbọ́dọ̀ máa ṣe é tọ́ba wa jẹ́ kọ̀ọ̀kan fẹ́ràn lọ́ba ń ṣe ń bẹ̀ tó ń pe ṣéwù yá ṣéwù yá ṣe Ibrahim yá ṣe Ibrahim fún mi dúnà olùṣírò náà nígbà àṣẹ́fún Ibrahim tọ́ba ń pe ṣéwù Ibrahim ọ̀ṣà náà rẹ̀ tá a sì sọ fún ọ láti jẹ́ ìtọ́ ti gbọ́ ibẹ̀ ní bá ń pe kàmí ìyàtọ̀ sọ́lọ́wọ́n bá ti bèrè ni fọláàtẹ̀dẹ̀ ọ̀hún máa la yàhádá ọlọ́run yẹn bá pẹ̀lú mímí mi ọlọ́run yẹn mi nìkan ní kẹ́ máa pè tó o bá ti gbọ́ láṣìta mùsùlùmá èsì mùsùlùmí tó bá kú àní kìrìsì la wọ́n ti dání àyẹ̀ ti dání àní kìrìsì la tó bá sì dúró ní péjọ ibrahim lọ́wọ́ máa gbé kó gbé àbùkátà àyà mi sì kínu zulima dàbí àyà mi sì kínu zulima hali gbogbo àdúgbò yìí wọn máa wá dàrú àwọn bídíà yẹn òun mọ yóò yẹn kó tó sìlámù sí ẹ̀ máa ti ń pè kàmí ìyàtọ̀ lọ́lọ́run kọlọ́bí sàárè kọ́ máa ní ẹni tó wà ní sàárè kọ́ bó gbàgbé rẹ̀ ó ní ọ̀fẹ́ ránṣọ́ lọ́hùn ọlọ́run lóhun súnmọ́ ju kásán rún lọ ọ̀wá lọ bí sàárè òní ránṣọ́ lọ́hùn ìgbésẹ̀ ìṣòwò nìyẹn gbogbo eléyìí bídà bùkáfíra ṣẹ́rí bídà tí ò bá jẹ́ bùkáfíra eléyìí ọ̀yọ̀ kó ní sùlámù àmọ́ ìyẹn wọ ọlọ́run ní fàdáwọ̀rọ̀ píkà ọlọ́run bá ní mo fẹ́ra mi búra fàdá ọlọ́run wọ̀rọ̀ píkà kọ́sàmù mi nìlá ọlọ́run ní ọ̀rọ̀ òrí bí wọ́n ṣe ń rò mo fi ọba rẹ̀ búra tó mẹ́rin kí mo fẹ́ra mi búra láàyò mi náà wọ́n ṣe muslim wọn gbàgbọ́ àtàyò hakimu kabi ma bẹ́ẹ̀ náà ó dìgbà tí wọ́n bá ń kó ọ̀rọ̀ wọn wá bá rẹ̀ ànábì tó máa láyé tí nàbí àwọn òfin hàlẹ̀ jẹun ọkọ̀ lẹ́yìn ta tí wọ́n wàá sọ fún ọ pé báyìí ni kí wọ́n ṣe. ó dìgbà tí wọ́n bá ń ṣe é bó ṣe ní kí wọ́n ṣe wọ Muhammad nígbà náà wọ́n tó gbàgbọ́ wọ́n yóò sọ́ọ́ ní fún tẹ̀sílìmà tí wọ́n sì ju sẹ́lẹ̀ fún rẹ̀ ànábì lé ní tọ́ba ṣẹ́kínní ní tọ́ba sọ. ànábì ní gbogbo ẹni tí ó ti báyàwó ẹ̀ láṣepọ̀ lọ́sàn-án yóò bọ́kùn kú lọ́rùn ẹrú bí ọba lágbára yóò gba àwẹ̀ sísì lera wọn tí ọba lágbára yóò fún yàn sísì ní oúnjẹ wàlá hadith ní sahih muslim ẹni tó lè bá nẹ́bí ìbá nẹ́bí sọ fún ni ẹ nígbà tó lọ́n bá yàwó lásìkò kéèyàn wá ní èyí tá nẹ́bí dáyàn tẹ́wọ̀n lọ́rùn òun fẹ́ dátò ọlọ́run mọ̀jà kú lẹ́yìn anábọ̀ muhammadu wọ́n sà sùwà kó fi aburú bẹ́ẹ̀ sọ́tún ní sáyà sixty five ẹni mọ́ni àmì náà àmàlẹ́ sà àlẹ́ àmúdàn kọ̀ wọ́rọ́ tó àlẹ́mìnira tó wá ṣe kankan tẹ́lẹ̀ báwa lánàá kó ṣe ànígbà lọ́wọ́ ẹ̀ ẹni níwájú sẹ́tùn nígbà lọ́wọ́ rẹ̀ dákun ṣe mùsùlùmí yẹn. aha òní jẹ́ mùsùlùmí pẹ̀lú bídíà lẹ́yìn náà wọ́n máa jẹ́ mùsùlùmí pẹ̀lú kọ́ máa wọ dáadáa ẹ kò lóòótọ́ kò lámàánà ẹ ládínà tí máa láàmà náà tẹ̀lé ànábì ní kò lẹ́sìn ìtumọ̀ ní pé ẹ̀sìn ò pé kí n ti pé ó kò ní ẹ̀sìn ẹni tí ẹ dákun àwa ta jẹ́ alùsùnà ẹ dákun ẹ dáwà náà ẹ dákun dúkà ni yẹn àkídà da àṣẹbọmọ àdìsí fídíà mọ àmọ́ pọ̀lọpọ̀ wa ti kú níbi àwọn àwà padàpadà bí haruka haruka ọmọ nàwọ sàfàlẹ wa ẹ kọ́ ma dáwà lálẹ́ àwọn fẹ́sì lérí Facebook ọmọ lérí wọn mọ́ra wọn. ah ẹ sì wà tó dáa o àwọn ìsìláà lọ́nà ní àṣẹ ọlọ́run ní kápá nǹkan jẹ́ ọlọ́run ní kápá nǹkan sí lọ́lọ́run nínú mọ̀lẹ́mọ́ mi ẹ̀kọ́ fà á sì lè hú ó mú wà kún súnà rẹ̀ wọ́n lùyàwó má ẹni bá lùyàwó ìsáájú súnà ìsáájú súnà tó gbádùn kò tí kò ní súnà pátápátá àbákò gbádùn ìdámọ̀ yọ kó ní ìsìláà áàlù súnà ní máa ń kéyàwó púpọ̀ jù ní máa ń sàánú ìyàwó jù wọ́n lọ́ọ́ lọ́ta wọ́n lọ́ọ́ ra ẹran wọ́n lọ wọ́n tún ra ewé bẹ̀ wọ́n tún wọ̀n tó bá délé. alùsùnà ni wọ́n pọ̀n níjọba tí sọ́mi ládùúgbò wọ́n ló lè pọ̀n mi ìyàwó rẹ̀ ló lè pọ̀n mi. àlẹ́bí lè bá sàábà kan jọ̀kan nígbà tí ebi ń pa wọ́n wọn àti mọ́tò àti àbákè ti ń pa wọ́n tí wọ́n lè kí sàábà kan lé nígbà wọn délé wọn bá sàábà yẹn wọn bá sàábà yẹn ọba wọn bẹ lọ ìyàwó rẹ̀ ó ní ọlọ́ọ̀lẹ́ kan mi wá fún wa ìyàwó ọlọ́kọ̀ òun lọ lè kan mi wá fún wa lábìwájú tó fi dé ó sì délé tó gbómi dé àwọn sálàfíà àwọn sálàfíà nìyẹn jàmá sálàfíà gẹ́gẹ́ nìyẹn ní ká máa pọnmi fóbìnrin ìdákùn sálàfíà gẹ́gẹ́ nìyẹn ká máa pọnmi fún obìnrin tọ́lá àwọn sálàfíà ṣe kí ni wọ́n ṣe ìwà sí pé àjẹ́ wa sọ pé Ibrahim come and wash come and wash the place àjẹ́ àwọn wọ́n ní kí n bọ́ sí ni wọ́n ní kọ́ máa pa mí ní àṣẹ ẹ̀jẹ̀ abala sí ládógó ládùúgbò kọ́lọ́mọ́sá sọ wá ní mùsùlùmí dáadáa bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí dáadáa yóò máa tọ́jú ìyàwó ẹ̀ fẹ̀yìn náà tọ́ ànàkùn ọlọ́run bá ń dáwọn ìyàwó yín bá ti ń tẹ̀lé yín fọlá tẹ́bùkù wa lẹ́yìn náà sọ́bì ìlà ọlọ́run bá ní ẹmọ kọjá àlàlẹ́ wọn lérí o wọ́n pe ìyàwó rẹ̀ lágọ̀ọ́ nígbà tí wọ́n ti di ọlọ́mọ ọlọ́ jọ́n pè ní wà ní ẹ̀ sáà ní ilẹ̀ lẹ́yìn náà ẹ máa tọ́jú àwọn òbí yín jáǹpẹ̀ ní ìsìláàmù ni ẹ o wọ́n máa tọ́jú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn náà tọ́jú ẹgbẹ́ tó wà kékeré wọ́n jìyà wọ́n jìṣẹ́ wọ́n dààmú ọ̀gbọ́dọ̀ wá dàgbà sáà ká máa sọ́fà ọmọ sọ fún ẹbí wọ ẹbí tó ń sì dáadáa sí ọmọ sì dáadáa sí ẹbí tó sì dáadáa sí ọmọ sì dáadáa sí tí wọ́n pè ní èèyàn sọ fún ẹbí bọ̀ ẹbí tó fún ọmọ fún ẹbí tó kórìíra rẹ̀ ìwọ ní kórìíra rẹ̀ ẹbí tó wá bí jọ rẹ̀ ìwọ máa lọ bí jẹ lẹ́yìn náà mọ̀síra sáwọn níbọ̀ bóyá muslim àbí kèsè muslim bóyá sufi ni àbí tìjáni ni àbí kàdìrí ni tí ọba ti sọ pé òun fẹ́ bọ ọjà wọ́n mọ̀síra dà sí. ní ṣe kàdìrí rẹ̀ jẹ́jẹ́ ní ṣe tìjáni rẹ̀ jẹ́jẹ́ oṣù sọ fún olóhùn òfilẹ̀ ìjọba rẹ̀ ọlọ́lẹ̀ kì àmọ́ tó bá ní kọ́ wá mọ̀ olùdí òní ṣe kíni òní lọ torí ànábì lọ lè kí kèfèrí ọmọ tí ọ̀rẹ́ ànábì lọ lè kí kèfèrí kèfèrí eh, ànábì lọ lè kí kèfèrí bí táà ti máa mú nìyẹn torí tíra àwọn àfàtọ̀ kan òfìlẹ̀ tíra nẹ́bì kan mọ́ta ẹlòmíì ti ka tíra àfàtọ̀ tó déwòsẹ̀ gbọ́dọ̀ sá nẹ́bì lẹ́nu mọ́ tó ní mo ti sọ kọ́ta rẹ̀ kó ti wà ní sọ ti hájúrù rẹ̀ hájúrù tó wúlò nípa ṣebí hájúrù tó bá wúlò wọn ní ká ṣe kiri wọn ní ká máa ṣe ẹ̀yọ́ màá yá mi ìyá kọ̀ǹfọ́ bàbá Sunday tí máa ń bọ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ ẹgbẹ́ ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní kí ló dé àní àgbàlagbà níbọ̀ wa ni ọmọ ànábì ádámà ni tẹ́ẹ̀ bá jẹ́ ẹlẹ́sìn kan náà ebi ẹlẹ́jẹ̀ kan náà ni ìjà ń pè ní ìsìlámù nìyẹn o a máa lámojúkò fáwọn èèyàn a máa lámojúkò ẹlòmíràn ní àwọn mùsùlùmí ó dinú mo ní àwọn mùsùlùmí tí wọ́n pàdé tọba pàdé mùsùlùmí gidi ọmọ pé àwọn mùsùlùmí ló ṣe kí ni àwọn ni wọ́n dáa jù kọ́lọ́ mọ́sà tó wọ́n ṣe jù báyìí lọ. ẹni parí ọ̀rọ̀ mi òun náà ni pé a máa ṣe dáadáa sí a àtàjọ jẹ́ mùsùlùmí ara tẹ́ mùsùlùmí ni wa òun náà ni ká máa ṣàkólé kan lérí ọ̀rọ̀ ara wa kó tó kẹlòmí. ìyá kọ̀ǹfọ́ nídìí oúnjẹ ebi ń pa àfa amadu alákọ̀ọ́kọ́ fún àfa amadu lákọ̀ọ́kọ́ fún bọ́bá wá sẹ́kù láwọn aná ti ya kọ̀ǹfọ́ àmọ́ pé méjì á fún àfa kọ̀ǹfọ́ á ti jọmọ ìyá ìsìlámù síwájú gbogbo ọmọ ìyá tó kù. Ànábì Muhammad ni àlè Muslim. lè Mùsùlùmí kálíbù ni yà. Ànábì ni Mùsùlùmí òdodo ẹ̀dá gẹ́gẹ́ bí ilé Yẹ̀sù tó bá àdó wò bá àdọ̀. Tẹ́ẹ̀fì gún tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì gbéra yín lágbára tẹ́ẹ̀fì kúra yín tọkàn bá ti yẹ ìkejì náà gbọ́dọ̀ yẹ ìdí bá ti ń ṣe apá kìíní ọgbọdọ máa ṣe ìwọ náà ẹni bá ní sọ̀rọ̀ àmọ̀ràn lọ́wọ́ ní ẹni tó bá ní wàhálà kan àánà àbàgbé wàhálà yẹn kò fún ẹnìkan ṣe wàá bí anábọ̀ Muhammad ó ní ayé ìsìlámù khair ó ní kí náà pè ní ìsìlámù gangan anábì ní ìsìlámù anábì ní tútù ẹ̀mù tọ̀ àwọn ọmọ bọ̀ àwọn yẹn ń jẹ́ ládùúgbò ọmọ wa àwọn tètè pa ó dẹ̀ mọ̀ ọ̀gbọ̀n lóúnjẹ anábì ní ànábì ni àwọn ọmọ fáwọn èèyàn ló ń jẹ ṣẹ́ni mo wọ́ tó bá ti ya ahun níbi oúnjẹ pé ìsìláàmù rẹ ti ṣe kí ni ìsìláàmù rẹ ti mẹ́hẹ̀ torí táwọn èèyàn bá ti jẹun ìjọ ìṣẹ̀lẹ̀ náà ni pé wọ́n padà kú téèyàn bá ti jẹun ọjọ́ mẹ́fà ọjọ́ márùn-ún wọ́n padà ṣẹlẹ̀ wọ́n padà kú tó bá ti pààyàn ìròrí máa ń dàrú ẹ wá worú rẹ mùsùlùmí gbọ́dọ̀ fún lóúnjẹ anábì náà máa fún lóúnjẹ wọ́tàkàrà ọ̀sálàmà aláàmà ní arọ́fíà wọ́n máa lọ pa lẹ́yìn náà àwọn ọmọ wa sálámà sí gbogbo àwọn tó bá ti di pé wọ́n jẹ́ mùsùlùmí ìdí gbọ́dọ̀ máa bèrè pé kílà kídà yín kí n tó sálámà sí. àwọn kan àwọn tó kọjá bí kánábì gbèdé àwọn ọmọ yára rẹ tó jẹ mùsùlùmí sálámà ni àmọ́ pé ìlẹ̀ sálámà onígbà tí máa ma àkídà rẹ̀ àdẹ́bì náà sàlámù sẹ́ni tó ọmọ àti ẹni tó sùn sí kíni tọ̀ ẹni tó ọmọ bó ló sọ̀rọ̀ síbẹ̀ ọlọ́mọsá ìṣòwá ní mùsùlùmí òdodo kí ló wá dé táwọn mùsùlùmí kan nínú rẹ sàlámù síra wọn kọ́dà ń bẹ náà wọn sára wọn ṣe yìí torí pé lọ́dọ̀ tí wọn kú lù bédé àti kùfù ọlọ́mọsá bá fún wọn mọ̀nà wọn bá dá wọn padà sínú sàlámù gidi àwọn àdàdíyà sàlámù alẹ́kùn yóò ní báwo sàlámù alẹ́kùn yóò ní ẹ̀lẹ́ sẹ̀ta kí ló dé tí òfin sálámà ó nítorí pé yín máa fi spoon jẹun. síbi irú ìsìlámù ni ọlọ́run nílò wọlé ní ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run níjà ọmọ wọn gbarú ẹ̀ ó sì torí wọn ò fi spoon jẹun sẹ́ ó sì jọ́ kò níta ṣé mùsùlùmí nìyẹn sẹ́ àṣetánì tó lọ lè bá àwọn àtọ̀hún tó fi darí wọn sí ní sẹ́ráfù àti kérúbù òun náà lọ́ọ́ dòkó táwọn yẹn iṣẹ́ ìbílísò ọlọ́mọṣà yà wọ́n yà mùsùlùmí ọmọ ṣe sùúrù ìndẹ̀lìbẹ̀lá ẹ̀yọ́ ọmọ yá mi ajẹ́bí awí ọlọ́wọ́ pọ̀ lẹ́kún ọmọ yá mi o ti sunkún rí nígbà ọ̀yá ọlọ́wọ́ bọ̀ nù mí ojúgbò o tó sùn kan lọ́wọ́ bá yà mí ọlọ́wọ́ padà mọ́ mí tó ń bọ̀ ọmọ mùsùlùmí ọmọ ṣe sùúrù tádàwó bá ṣe kíni tádàwó bá dé yóò ní kó láyù sí ìbànà ilà àmàkátàbà láhùlà náà wà mọ̀ọ́lánà táwọn ẹ̀mọ́ ní ha ẹ̀mọ́ wòrán ẹ̀mọ́ wòrán ẹ jáde sí ẹ̀mọ́ wòrán ó ní kó láyù sí ìbànà nìkan kan ò ní ṣẹlẹ̀ sọ́dọ̀ èèyàn ilà àmàkátàbà láhùlà náà àfi tọ́lọ́wọ́n ní a ó ti gẹ̀sìn ọmọ kìíní bú ọmọ kejì bú ọlọ́lọ́ náà tàlàtà lọ́wọ́ gbà sígbà tó fẹ́ kú sọ́lọ́ wọn mọ̀ sí sọ́lọ́ wọn bọ́ fẹ́ kú kú sí òkú ọwọ́ àlọ́ lè gbọ̀dá nìkan wọ́n ní wọ́n ò rí gbàmá lọ́wọ́ sọ pé ayé ń ṣe ọ́ nínú máa lò orísun èyí sọ̀rọ̀ ọlọ́run sọ ọlọ́run wọn máa dá yín wò mùsùlùmí máa ṣe sùúrù o ọlọ́run wá ṣe dáadáa ká mùsùlùmí anabi muhammad sallallahu alaihi wasallam anabi ilá yusuf olè mùsùlùmí àmì nùsùlùmí wàlà wọ́sọ̀lù gbogbo ọ̀rẹ́ mi níta mi romi tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí wàlà hami wàlà hazan àbí ìbànújẹ́ kan tó bá bá wàlà hada àbí ìnira kan wàlà gam àbí ìbànújẹ́ kan àtàṣẹ́wò kàtó ìṣàmùwà èdè ní ẹ̀gún tí máa ń pín ẹ̀ lẹ́sẹ̀ àbẹ́sọ̀ tó bá gun lẹ́sẹ̀ tí mùsùlùmí sì gbàgbé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ilà kàfàrà Allahu biha min khataya ọlọ́run fi gbogbo àtọmọ kàálẹ̀ ọlọ́run fi pèsè rẹ̀ rẹ̀ má yóò sí ìpínlẹ̀ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ni o pẹ̀lú ìtumọ̀ ìsìlámù tá à ń ṣe kí ni tá à ń sọ látàárọ̀ yìí tó bá ronú báyìí wọ́n sì pèsè rẹ̀ tó bá ní yé ìrí wọ́n sì pèsè rẹ̀ yé iná rún mi wọ́n sì pèsè rẹ̀ ha mọ́tò jálẹ̀ ha ṣìtì kan ló sì wá gún tí ń kan wọ́bẹ̀ báyìí lẹ́nu ìjọba wọ́bẹ̀ wọ́n sì tẹ̀sẹ̀ rẹ̀ ah, máa yóò sí pẹ̀lú ní o ẹ dákun kí ló wá tó kéèyàn jẹ́ mọ́sílẹ̀mù tó jẹ́ mọ́sílẹ̀mù ìsìláàmù tá a fẹ́ bí mo wá ní ẹgbẹ́ mọ́sílẹ̀mù alásàlátù ọlọ́bẹ̀ yóò tá a kí ni tá ń bá káyó ìsìláàmù ìsìláàmù ni a mọ̀ sọ ọ̀rọ̀ nílé àwọn àyẹ́kọ́ àwọn mùsùlùmí tí wọ́n dó nínú dáńdó ta ọlọ́run bá ní gbogbo tó bá ti ń bà wọ́n nú jẹ́ àti máa pẹ̀sẹ̀ wọn rẹ́ bàtà lè já lójú ọ̀nà wọ́n sì pẹ̀sẹ̀ rẹ́ ọ̀fìn kí mú wọ́n sì pẹ̀sẹ̀ rẹ́ ewo mú wọ́n sì máa pẹ̀sẹ̀ rẹ́ bí wọ́n ti ń ta ti ń ro éèdè ẹ̀gúngún e-, e-, lẹ́sẹ̀ yé obìnrin gbẹ́sẹ̀ kọ́kọ́rọ́ ìsílẹ̀kùn lọ́wọ́ jama oye ní kọ́kọ́rọ́ bá bọ́ọ̀lẹ̀ bó ṣe dùn yẹn wọ́n sì pèsè rẹ̀ lọ́ba jẹ́ mùsùlùmí ni o àmọ́ tí ẹ bá ṣe mùsùlùm ó kúrò nínú ìnira kan bó sínú ìnira míì tó bá ti jáde kìyàmà tó mùsùlùmí yọgbà pé àwọn ṣẹ̀ríà ọlọ́run ọba ẹ má débi ọlọ́run ọba mùsùlùmí rí pààyàn o boko haram ọ̀dà náà ti mùsùlùm àwọn àwọn sẹ́ẹ̀tì kan tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi da yẹ́rù ni o tí wọ́n fi ń ná wa lówó ó ti é táwọn òyìnbó náà mọ̀ sí gbogbo olú ayé ni wọ́n wà oríṣiríṣi ni wọ́n boko haram ọ̀dẹ̀ àná ti muslim mùsùlùmí ìpààyàn lẹ́yìn náà mùsùlùmí ìṣèṣìná mùsùlùmí ìbáyàwó yàwó lásìkò mùsùlùmí gidi kò kí lọ sọ́dọ̀ ọkọlọ́kọ nọ́mbà lásìkò lóbìnrin mùsùlùmí ìgbowó èlé mùsùlùmí ìrìn òhò mùsùlùmí ìtanìjẹ́bẹ̀ẹ́ olè ni wọ́n ń pè ní nàìjíríà bẹ́ẹ̀ olè olè olè bàbá àjẹ̀bú olè ni wọ́n ń pè ní nàìjíríà bẹ́ẹ̀ torí pé àwọn mẹ́sàn-án wọ́n dáwó ìwọ́ tó sì kẹwàá ìwọ́ kú onírọ̀lẹ́ ó gbé owó tiwọn ìwọ àtàwọn tí wọ́n ń kọ́ lẹ́tọ̀ ìpé ẹ̀tún gẹ̀ẹ́tì àdúgbò ṣe ẹ̀rí bọ́gílárì yín o torí àwọn olè olè nìwọ náà ó lè tiẹ̀ ìjọba ìjọba òfojú tiwọ̀lá gbogbo ọmọ tí wọ́n ti ń ta nàìjíríà bẹ́ẹ̀ tí yọ padà tó lè islam faramaka máa mu tí islam faramaka máa mu kókè islam faramaka máa mu gbó wíwá tá máa mu gbó ẹ má fi wọn lẹ̀ torí látàyè wọn tó bá ti dàrú wọn ò wúlò fún ya wọn mọ́ wọn ò wúlò fún rẹ̀ mọ́ ọlọ́run musa sànú àwọn ọmọ wa o ká máa gbájú ẹ̀ ká máa lọ àwọn yẹn jìbìtì kì í sara islam islam ló ń gbogbo dáadáa yahoo ṣiṣẹ́ kì í sara islam kọ́dà ìbá jẹ́ kẹfẹ́ lọ́ba gba owó lọ́wọ́ ẹ̀ tó bá ṣe pèlè ọyọ́ fún ọ. Ànábì ní da dà wá tẹ́lẹ̀ tẹ̀jà bá. Ànábì láwọn àdúrà kan bẹ tó máa ti ṣe ọlọ́run bá aláàní òun ti ẹ̀ńdọ́sẹ̀. Tó máa ti ṣépè mẹ́ta kan, àwọn mẹ́ta kan tó máa ti ṣépè àbí wọ́n ṣàdúrà. Ara wọn ni àlùmọ̀dúnlù ẹni tẹ̀yẹ̀ gbá. Àdúrà ètò tó máa ti ṣiṣẹ́ fún ọ, oye tó bá wú yẹn, ọlọ́run ti fàṣẹ Eh, eh, àwọn ọ̀dọ́ ẹ má ti mọ̀ ṣe yahoo mọ̀ ó lè ni wọ́n pè ní yahoo yahoo plus ní ká máa ṣoògùn ká tó máa ṣe yahoo papọ̀ ká máa rìn sùn táwọn tá a fẹ́ gbowó ní ọwọ́ wọn mùsùlùmí ṣe o Ibrahim Ahmad Muhammad ẹ má ṣe yahoo ẹni máa ń ṣe yahoo ètò ọ̀padà já lọ́wọ́ alẹ́ ìyá rẹ̀ náà padà sunkún bàbá rẹ̀ náà padà sí kíni yọ padà sunkún níparí ọ̀rọ̀ mi òun náà ni pé mùsùlùmí òdodo àmọ̀ǹtẹ̀gbámọ́ṣẹ́ mùsùlùmí máa ń ṣe kíni tó bá ní mùsùlùmí ni wọ́n ní ah, ọ̀sẹ̀ pamọ́sẹ́ mùsùlùmí náà lọ́gbọ̀dọ̀ jẹ́ mùsùlùmí ẹ̀sẹ̀ ni tí wọ́n máa tọrọ bára sẹ́ni gbogbo àwọn tó jẹ́ alùbárà tó ń pé eh, ọmọ mùsùlùmí ẹ̀sánú mi ẹ̀sánú mi àásàánú àwọn tabari pé ojú wọn ti fọ́ apá wọn ti rọ àárẹ̀ ti ṣe kí ni kò jọ láyè ṣiṣẹ́ sẹ́rẹ́ yìí tó lápá tó lójú tó lé tó lẹ́sẹ̀ ẹ mú lẹ́nu kọ́ṣẹ́ ẹ má bùn lówó má tó ẹ bá ń bùn lówó ẹ ń kó bá ní àfi tó bá ní ìṣòro míì tọ́jẹ́ pé onìkan lọ́mọ̀ kó òun ní sòrò náà ẹlòmíràn nílò tó wà láàyè tí ń ṣe nífun rẹ̀ onìkan a ní ẹ̀kàn rí mi báyìí iná jó mi nínú ẹ wà lè ṣe tẹ́sí ẹ wà gbọdọ̀ síbi ìjọba tọ́jú ẹ ṣẹlẹ̀ àwọn ẹtẹ̀lẹ́mọ̀lẹ̀ ń kọjá owó ara ìsà tí gbogbo yín ti yọ yẹn ẹ má fún lówó tẹ́ ẹ bá fún lówó ẹ ń dá kíráìmù lẹ̀ sínú àwùjọ ẹ sọ fún pé kọ́lọ́ ọlọ́run ní ayọ̀ lẹ́bí náà àmọ̀ ọlọ́run ní mo pè yín mùsùlùmí òdodo kúlù mi ní ìbá ti máa dọ̀sà fúnra ẹ máa jẹ tọ́pọ́n ẹ máa ṣiṣẹ́ nínú ogun yìí kẹ́ ti máa jẹun wọ́ṣùkúrò lèlá ẹ sì máa dúpẹ́ fọlọ́run ọba nǹkan tó ìyá ó ta àbùdù ẹ bá mọ̀ pé ọlọ́run lẹ́ ń ṣe ẹ bá mọ̀ pé ìsìláàmù lẹ́ ń ṣe ẹ wáṣẹ ẹ wá kéde jama bíṣẹ́ kan ọba lọ ló wá mi ọ́ tọ́jú ìyá rẹ o ọ́ tọ́jú bàbá rẹ ọ́ tọ́jú ìyàwó ẹ àwọn ọmọ tó padà wá fẹ̀yìn ti jẹun wọn lọ́jọ́ ọ̀la owó lọ́kọ̀ dálé wọn lérí láàárọ̀ ọjọ́ tọ́ọ̀bá náwó lé wọn lérí wọn níyà rẹ̀ wọ́n lọ lè kéwú àfọ́gbowó lè kéwú wọ́n lọ skul títà gbowó yọ lọ lè kọ́ṣẹ́ ọ̀gá gbowó àwọn nǹkan yìí ló jẹ́ kí wọn náà lè dá jẹun fún rẹ̀ yóò jẹ́ ó lè tọ́jú rẹ̀ tọ́ba dodo àlẹ́ ah gbogbo aṣiṣẹ́ ṣiṣẹ́ apàdàpadà sílé a lè fẹ̀yìn ọmọ tó bá wá gbọ́ olókùn tó máa jẹun rẹ̀ gbogbo àwọn tí wọn ti bí ọlọ́mọdé bá fún ọlọ́mọ alálùbáríkà gbogbo ata ti bí ọlọ́mọdé àwọn ọmọ ọlọ́mọdé wọn yàyà kúyà ẹ mójú táwọn ọmọ ọwọ́ ẹni wọn níṣẹ́ lọ́wọ́ o ara kéèyàn níṣẹ́ lọ́wọ́ òun náà ni ara kéèyàn ní Islam Islam ẹ̀yàn kọ́lé dìgbẹ́ ìmọ̀ tọrọ bára anábìrin tó bá ń tọrọ bára yẹ́sà ló náà ṣàtàkà fùfà kò fẹ́ ṣiṣẹ́ ọ̀dà mi ẹsẹ̀ ni owó sí mi àǹtí mi ẹsẹ̀ ni owó sí mi àbúrò mi bá òun kàn gbowó àwọn èèyàn jọ ni lòun wá fi ń sẹ̀mí wọ́n ní tọ́wádìí jọ́lù kíá mú àti láhàmì wọ́jì wọ́n yọ ẹran kúrò ní gbogbo ojú ẹ̀ kẹ́lẹ́tì lọ́lọ́wọ́n bá aláwọ̀ gbé ìdíje jọ́lù kíá yọ́n sọ̀rọ̀ lọ́lẹ̀ wọná nítorí pé iṣẹ́ ṣe ọlọ́wọ́n ọ̀fẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àwọn àkùlá sọ̀rọ̀ ni ẹni wọ́n pè muslim ẹni tí ì ṣe bọ̀ ẹni tí wọ́n pè muslim ẹni tí ì ṣe bídíà ẹni tí wọ́n pè muslim ẹni tí ń wáre ẹni wọn pè mùsùlùmí tó ní iṣẹ́ ọwọ́ tí ń fi ń jẹ aláàlú tí wọn máa lu àwọn yẹn ní jìbìtì gbogbo wa náà ní ara nfààní níbi lẹ́kítọ̀ yìí ọlọ́jọ́ ń sàǹfààní fún mi tí mo sọ ọlọ́jọ́ ń sàǹfààní fún gbogbo àtàgbọ́ gbogbo àwọn tá a ti rí malẹ̀ islam kọ́lọ̀njá rí malẹ̀ islam kọ́lọ̀njá lè ṣe wọ́n tá fídíà kọ́lọ̀ lé wa kó mẹ́ wọ́n tá n bẹ nínú wàkíwà kọ́lọ́mọ́sà yọ̀ọ́kù lọ́wọ́ wa ọyọ̀ọ́kù nínú ẹ̀mí wa alẹ́sìnkì halal iṣẹ́ halal alẹ́mọ́sà dáadé sọ́dẹ̀ ní kọ̀ọ̀kan wa subhanak wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم